الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أنت أبي صنيك بارلوني تيسي أجوك تادين لغن إنه سوز الحجة ọdún ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn mẹ́rin àti márùnlélọ́gbọ̀n lẹ́yìn hijra nabi muhammad sallallahu alayhi wa sallam ilé tó ṣe déédéé jọ́kọ̀ kànlá nínú oṣù october two thousand and fourteen àlàyé tá a fẹ́ bára wa al-islam wal-qabaliyya al-islam wal-unsuriyya islam àti ẹ̀yàmẹ̀yà islam àti ẹ̀yàmẹ̀yà dájúdájú alukur'an fi yé wa sunna anabi muhammad sallallahu alayhi wa sallam ó sì fi mà wá pé gbogbo ẹni tọ́lọ́n bá ti ṣàánú rẹ̀ pẹ̀lú islam tó ní àjọ kan nínú ọmọlẹ́yìn anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam tọgbà fún tọgbà gbọ́ ọdájú wípé láti ọjọ́ yìí èèyàn ti di ọmọ ẹ̀yà àwọn mùsùlùmí tó síwájú èèyàn àwọn ẹni tó bá sì dé lẹ́yìn èèyàn gan pẹ̀lú èèyàn tó ti di ọmọ ẹ̀yà pẹ̀lú wọn àti wípé al-ukhuwwatul imaniyya ìjọ́mọ ẹ̀yà tìgbàgbọ́ òdodo òun náà ní nǹkan tó so múmìnì àti àwọn ọmọ ẹ̀yà rẹ̀ papọ̀ bẹ́ẹ̀ ni islam fi hàn wá wípé ìjọmọ ẹ̀yà lábẹ́ imani lábẹ́ islam ọ̀làgbára ó ju ìjọmọ ẹ̀yà eléyìí tó ṣe pé bàbá àti ìyá nìkan lọ́jọ́ bí wa lọ innamal mu'minuna ikhwa ọlọ́ni àwọn olùgbàgbọ́ òdodo ọ̀jẹ̀ nǹkan kan síra wọn o bí ìbá ṣe pé ọmọ ìyá ara wọn ni wọ́n jẹ́ nítorí pé ìnáma àdàtò hasrin wọ́kọ́sù nǹkan kan ni tí wọ́n máa ń lò láti fi sọ bí nǹkan ti ṣe rí gẹ́lẹ́ bí àwọn olùgbàgbọ́ òdodo ọ̀jẹ́ nǹkan kan síra wọn bí ìbá ṣe pé ọmọ ìyá ara wọn ni wọ́n jẹ́ nínú àdìsí anabi muhammed sallallahu alayhi wa sallam ó ní alimuslimu ọkùnrin muslim. mùsùlùmí tẹ́ ọmọ ẹ̀yà mùsùlùmí ni o mùsùlùmí ọmọ ẹ̀yà mùsùlùmí ni tẹ́lẹ̀ wa a rí wípé ìjẹ́ mùsùlùmí ìjẹ́ múmìnì òun gangan ẹni tó jù tí gbogbo tí máa sánà gbìyànjú àtijọ́ kan nínú ẹni tí orí ńlá yìí tí jẹ tiẹ̀ nítorí pé ẹni tó bá jẹ́ ẹni tó bá jẹ́ múmìnì òun gangan ló sórí rẹ̀ nǹkan míì táwọn èèyàn tó máa fi pè wọn àbí fi ròyìn wọn tó bá ti yàtọ̀ sí al-iman wal islam kò síbi nǹkan náà ṣe lè pàtàkì tó kò síbi nǹkan náà ṣe lè jẹ́ bàbàrà tó tí ó jà mọ́ kankan lẹ́gbẹ̀ẹ́ al-islam wal iman torí ẹ̀ bọ́lá ń ṣe dọ́mọ èèyàn ọlọ́wọ́n ọba ó dá gbogbo èèyàn léèyàn ṣùgbọ́n kò dá wọn lórí sìkànnà ó gbogbo èèyàn léèyàn ṣùgbọ́n kò dá wọn lórí sìkànnà nípa ọ̀wọ̀ wọn yàtọ̀ síra wọn ó bẹ nínú wa àwọn ẹni tó ṣe wípé àwọn jẹ́ yẹ́lò gbó ó sì ń bẹ nínú wa àwọn ẹni tó ṣe pé kirikiri ó sì ń bẹ nínú wa àwọn kò yẹ́lò kò dúdú ó sì ń bẹ nínú wa. àwọn yẹ́lò débi pọ́fẹ́ funfun ọ̀mẹ́ nínú wa àwọn ẹni tó ṣe pé dúdú tí wọ́n ṣe dúdú ṣùgbọ́n àwọ̀ kùnkùn má dín ni bẹ́ẹ̀ lọ́lọ́wọ́n bá dá wa lọ́tọ̀ọ̀tọ̀ nípa àwọ̀ ó tún dá wa lọ́tọ̀ọ̀tọ̀ nípa èdè ẹnu kan náà lájọ ní ahọ́n náà ní bẹ́lẹ́nu oníkálukú wa ṣùgbọ́n nígbà tí kálukú bá sọ̀rọ̀ jáde lẹ́nu rẹ̀ á rí i pé ọ̀rọ̀ tí ẹnu tí ó mú jáde yóò yàtọ̀ sí ọ̀rọ̀ eléyìí tí ẹlòmíì ò mú jáde kódà kó ṣe wípé aláwọ̀ dúdú jọ nìyí àbí kó tiẹ̀ jẹ́ wípé aláwọ̀ funfun jọ nìyí kódà kó ṣe wípé ìlú kan náà ni gbogbo yín jọ ń kílèmù pọ́ máa bẹ̀ nìyí àbí kó tiẹ̀ jẹ́ wípé ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ nílùú yín wàá rí pédè jáde míì yàtọ̀ jáde ó tún dá wa lọ́tọ̀ọ̀tọ̀ nípa àwọn ìlú ìlú tiẹ̀ ọ̀tọ̀ ìlú tèmi ọ̀tọ̀ ìlú tiẹ̀ ọ̀tọ̀ bẹ́ẹ̀ ló wu ọlọ́wọ́n ọba wípé kọ́ máa jẹ́ ọlọ́wọ́n ọba dá wa lọ́tọ̀ọ̀tọ̀ nípa kó sí àwọn kan láwọn ọ̀jọ̀gbọ́n ó sí àwọn kan láláì lajú ó sí àwọn kan láwọn ẹni tó ṣe é pé wọ́n nímà ó sí àwọn kan ní aláìmà ó sí àwọn kan ní olówó ọlọ́lá ó sì sáwọn kan láláì ní mẹ̀kúnnù bó ṣe wu ọlọ́run ọba ló ṣe tó bá ṣe pé wu ọlọ́run ọba wa ni ìṣe ni ọba dá gbogbo alápapọ̀ kí àwọ̀ ọwọ́ jẹ́ nǹkan kan náà ìṣe ni ọba dá gbogbo alápapọ̀ kéde ìwọ́ jẹ́ nǹkan kan náà ìṣe ni ọba dá gbogbo alápapọ̀ kí ìlú wọ́ jẹ́ nǹkan kan náà ìṣe ni ọba ṣe gbogbo wa lólówó àbíkó kúkú ṣe gbogbo wa láláì ní ìṣe ni ọba kú mú kí gbogbo wọ́n jólùmọ̀ àbí kí gbogbo wọn kúkú já láì mà fatabarakallahu ahsanul khaliqi ìbùkún fún ọlọ́run ọba ọba tó ṣẹ̀dá àwọn ẹ̀dá lọ́nà tó rẹwà jù oore ńlá ọ̀nbẹ nínú bọ́lọ̀ ti ṣe dá wa lọ́tọ̀ọ̀tọ̀ oore tọ́pọ̀ ọ̀nbẹ nínú bọ́lọ̀ ti ṣe dá wa lóríṣiríṣi nínú wa ẹni tó ṣe wípé ọjọ́ èèyàn dúdú wà tọ́lọ́wọ́n bá sì fún ní mà ìmá rẹ̀ yìí yóò wúlò fún dúdú yóò wúlò fún funfun ọ̀nbẹ nínú wa ẹni tó ṣe kọ́lọ́ wọn bá ṣe lólóye ó sì jẹ́ èèyàn funfun òye rẹ̀ yóò wúlò fún funfun yóò wúlò fún dúdú ọ̀nbẹ nínú wa ẹni tó ṣe pé ọlọ́wọ́n bá ṣe ní ọ̀màràn tó ṣe pé àwọ̀ rẹ̀ kò dúdú kò funfun ni ọ̀ràn tó mọ̀ yìí yóò ṣe àǹfààní fún dúdú yóò ṣe fún yóò sì máa ṣe fún kò dúdú kò funfun gbogbo eléyìí ó mú kí àwọn èèyàn máa tara rẹ̀ máa حقيقة دينية واحدة ألا وهي أن الله عز وجل هو الذي خلقنا لا غيره إن كقتك تاما ترارما أنانك الله رب العالمين أنا لو باتوس داوا يسلمي تياتوسي الله nítorí pé bí wàá ti ṣe rí bẹ́ẹ̀ náà lẹ lómi rí ṣùgbọ́n tọ́lọ̀ ní kẹ́lómi ọlọ́wọ́n bò fẹ́ lómi àmà tara bẹ́ẹ̀ àmà sàlékún ìmánì àmà tara bẹ́ẹ̀ àmà lálékún ìgbọ́lọ́wọ́n bá wa gbọ́ tó bá ṣe pé bí ọmọ èèyàn ti ṣe ń ronú nìyẹn ìlọsíwájú pípọ̀ kò bá bá àwọn ọmọ ènìyàn nínú ìgbésí ayé wọn ìlọsíwájú pípọ̀ kò bá bá wọn nínú ètò ọrọ̀ ajé wọn ìlọsíwájú tó ga kò bá bá wọn nínú ètò ẹ̀sìn wọn bẹ́ẹ̀ ni sísánà abẹ́lẹ̀ kìyàmù ó ti ṣe dáa kò bá rọrùn púpọ̀ fáwọn èèyàn ṣùgbọ́n ńṣe làwọn èèyàn máa ń lo èdè ọjọ́ra wọn ẹ̀yà ọjọ́ra wọn ìlú ọjọ́ra wọn àwọ̀ ọjọ́ra wọn wọ́n máa ń lo àwọn nǹkan wọ̀nyí ni lẹ́tẹ̀fúrẹ́kọ̀ láti fi pínra wọn yẹlẹyẹlẹ wọlé tẹsẹrọdọm nítorí àti máa bẹ ní kónkó àwọn èèyàn kì í lò ó láti fi wá ìlọsíwájú wọn kì í lò ó láti fi wá ìdàgbàsókè wọn kì í lò ó láti fi wá ní tí ó mú ká yọ dáa kọrùn sùn wà bẹ́ẹ̀ ni ṣẹbi wọn náà mà gbé gbogbo ẹni tó bá ti ríra rẹ̀ ipe ẹ̀yà tó ń àwọn náà làwọn ẹni tó pọ̀ jù nínú àwọn ẹni tó ń gbáyé ibi tẹ́ ẹ bára yín ẹni tí ò bá ti jẹ́ ọ̀kan nínú àwọn ọmọlẹ́yà yẹn tí a mọ̀ kó ti bẹ̀rù tó jó ni ó fi máa sẹ̀mí láàrin wọn ẹni tí ò bá ti jọ́ kan nínú ọmọlẹ́yà tó pọ̀ láwùjọ ibìkan tẹ́ ẹ bára yín sí àmàkẹ́tù bẹ̀rù bójó ni ó máa sẹ̀mí láàrin wa ó dà gẹ́gẹ́ bí yorùbá ni tí ń sẹ̀mí nílẹ̀ yíbò ẹ rí i pé bẹ̀rù wa ẹ̀yin náà tẹ ní fámìlì kan tó yorùbá ní ilẹ̀ yíbò ẹ rí pé ẹ máa bí léèrè ń gbogbo gba ni pétọ́ bó si mánéjì lọ́hùn ṣé láìsí yóò sì wà nínú dénjà láàrin yíbò lẹ́ máa ń gbé láàrin àwọn láàrin àwọn ilẹ̀ ń nítorí pé ti fojú wò yí pé ìgbà tí òtítọ́ kan nínú àwọn yíbò tó ń jọmọ Yorùbá tó sì fẹ́ gbáàrin yíbò ṣe yọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni bí yíbò ti ṣe lágídí tó tó ẹgbẹ́ kò síbi tí yíbò ò lè gbé Nàìjíríà yìí kódà beyond Nàìjíríà kò síbi tí wọn ò lè gbé lópin ìgbà tí àyè bá ti ń bẹ ní àyè ibi tí wọn bára wọn láti ṣe business ẹ̀rì yíbò ń bẹ náà ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ti bẹ̀rù bojo náà ni yíbò náà ń sẹ̀mí gbogbo ibi tí ò bá jẹ́ lù rẹ̀ bẹ́ẹ̀ náà ni Haúsá tí ó sẹ̀mí nílẹ̀ Yorùbá Haúsá tí ó sẹ̀mí nílẹ̀ Ìgbò ẹ̀rí pé tí bẹ̀rù bojo ní ó fi máa sẹ̀mí ìdí nì tó fi jẹ́ pé gbogbo bíjẹ́ bá ti ra Haúsá ní gbogbo àwọn ilẹ̀ Ìgbò gbogbo bíjẹ́ bá ti ra Haúsá ní gbogbo ilẹ̀ Yorùbá ẹ̀rí pé àdúgbò kan ni wọ́n kóra wọn jọ sí wọ́n lè pe àdúgbò yẹn Sábó wọ́n lè pe àdúgbò yẹn ní kíni zangon bàkí ibẹ̀ kóra wọn sí ilé ìtàn nítorí pé kí ni àwọn òkúta bá kóra àjọ síbi tugu tabajọ pọ̀ níbí báyìí tẹ́wú bá tiẹ̀ ń bọ̀ á pọ̀ láti dáàbò bora wa yàtọ̀ sí kọjá pé èmi lọ gbé mi kan lọ́n lọ́n wọn náà lọ gbé mi kan lọ́n lọ́n wọn náà gbé mi kan lọ́n lọ́n ọkọ̀ ọ̀kan èjèèjì bí ó ṣe mú wa nítorí ìbẹ̀rù bẹ́ẹ̀ náà ni àwọn Yorùbá táwọn náà bá ń gbélé Haúsá wọ́n ìpínra wọn yẹ́lẹ́yẹ́lẹ́ ike kọ́ńkálukọ́ máa gbébi tó bá fẹ́ kọ́ńkálukọ́ máa gbébi tó bá wù àwọn náà ṣàgbára láti kóra àwọn jọ sójú kan náà àìbá àmà ìbá adé ìbá ṣẹlẹ̀ tí wọ́n ní àwọn Yorùbá lókùtà wọn máa dẹdẹ Yorùbá lókùtà wọn máa pa nígbà táwọn náà bá pọ̀ á wọn láyà. torí pé gbogbo ẹ̀yà kọ̀ọ̀kan nígbà tí wọ́n bá sọ̀rọ̀ yọ máa èèyàn méjì yé wọ́n wá bẹ́ẹ̀ sọ fáwọn èèyàn ńgbà tọ́lọ̀ ní kí wọ́n bẹ nínú ẹni tó yé ọwọ́ á ní nínú mọ́tò wa ẹni méjì ló kú àti málà kan èèyàn méjì àti kan ló kú èèyàn méjì ó sì yé ok málà yun tó náà kú kèé sèèyàn ló torí pé èèyàn méjì àti kan pé ti ẹranko lóhùn ìdí nu tó fi pé kan èèyàn méjì pé yẹn ó ti wà àwọn èèyàn nínú bàjẹ́ yọ máa bá àwọn èèyàn sọ̀rọ̀ yọ sọ pé a ah, ṣebí Yorùbá ní gbogbo wa ṣé ẹ mọ̀ pé èèyàn ló ń bá yín sọ̀rọ̀ ni ẹbí Yorùbá dẹ̀ ní gbogbo wa ókèé tó bá jẹ́ pé ẹ̀yin bá ń ṣe Yorùbá àwọn ẹranko là bá jẹ́ nù la hawla wala quwwata illa billah báyìí ẹ̀rí ẹ̀yàmẹ̀yà yẹn ó ti jókòó sínú àwọn èèyàn lẹ́jẹ̀ ẹ̀yàmẹ̀yà yẹn rọ́ọ̀nù nínú ọpọlọ wọn débi kọ́pọ̀lọpọ̀ lè kọ́ńtró tiẹ̀ nígbà mi bẹ́ẹ̀ náà ni nígbà táwọn sáà náà bá wó sùsùn ó náà máa wò wípé hàn ah, yóò bá wo kàrìṣẹ́ halitta ẹ̀yin tó ẹgbẹ́ yìí lọ́lọ́run dákẹ́yìn ok adépa haúsá lọ́lọ́run kọ́kọ́ dá nìyẹn sá haúsá là nàbí adam nítorí pé àwa ni ẹ̀dá tó kẹ́yìn ní yorùbá nù lẹ́nu haúsá adépa haúsá ni àkọ́kọ́ ẹ̀ńtọ́ lọ́ọ̀dá adépa adam aleyhi salam haúsá náà ni so eléyìí túmọ̀ sí pé nínú ẹ̀jẹ̀ kálukú wọn kí ló ń sáré ń bẹ̀ ẹ̀yàmẹ̀yà bẹ́ẹ̀ náà ni ibo ìwọ ń wo pé gbogbo èèyàn ọgbọ́n gbogbo èèyàn lẹ́ranko àwọn nìkan lórí àwọn pé torí ẹ̀ tó bá wọn sùsùn gbà mí gan wọn ni àwọn ni júù nàìjíríà yẹnni káwọn ni yahudi nàìjíríà so eléyìí yóò máa fi hàn gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé kálukú wọn kì í lo ẹ̀yà yàtọ̀ síra wọn fún nǹkan tó lè mú ìdàgbàsókè bá wa wọn kì í lo ẹ̀yà yàtọ̀ síra wọn fún nǹkan tó lè mú kí ìlọsíwájú ọba wa ṣùgbọ́n ṣe ni wọ́n máa ń lo ẹ̀yà yàtọ̀ síra wọn fún nǹkan tí ó mú kí ìfàsẹ́yìn ọ̀pọ̀ láàrin wa wọ́n máa ń lo ẹ̀yà yàtọ̀ síra wọn fún nǹkan tí ò ní mú ká lè jọ ṣe fún nǹkan tí ó jẹ́ kó dáa fún gbogbo wa papọ̀ nínú ẹ̀yà kan náà ńkọ́ ọ̀hà yorùbá yìí náà á rí i pé báńtí ṣe ń lọ sọ èdè kan náà lẹ́nu yìí báyìí ẹ̀rí pọ̀rọ̀ ọwọ́ jọra wọn èdè kálukú tún bẹ̀rẹ̀ sí ní wúra wọn pé ah, ah, àfa alágbájá tẹ̀ ń jọ rìn jòjúmọ́ bó lọ jẹ́ àfa ló pé o tó bá pẹ́ àfa yẹn ní tùmọ̀ tó dáa o tí ọ̀jẹ̀ tùmọ̀ burúkú tá à ń pẹ́ ń túmọ̀ àfa sí ló ní tùmọ̀ rẹ o àfa alágbájá tẹ̀ ń jọ rìn bó lọ jẹ́ a ah, ṣé bá mọ̀ Òṣogbo lo bó lo ti jẹ́ ìwọ ńkọ́ ọmọ ìrágbìjì ok ìrágbìjì s'Óṣogbo ìrìn mélòó ní bẹ láàrin wọn ní tuntun tí yẹn bá sọkù láti Òṣogbo tí bá mọ̀kò sọ mo ní ọ̀bọ̀n sí ìrágbìjì ni wọ́n mọ awọ́nà láti yà wọ́n pé ah, ah ọ̀n bọ́ ọmọ rábìjì rìn a'udhu billahi minash shaitani rajim tẹ bá tún kó dálẹ̀ tẹ tuntun sà tẹ bá wò sógbó àti rábìjì inú stéètì wo lọ́wọ́ allah sọdọ abẹ kó kúkú dá bẹ́ẹ̀ ni tẹnikan bá jọ mọ owó tẹnikan jọ mọ ẹdẹ ó ní kí lọ́ọ́ pa pọ̀ ẹdẹ sì wò kí lọ́ọ́ pa pọ̀ la ilaha illallah ẹwẹ́ ẹdẹ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n tún máa wọ́nà láti yá wọ́n máa wọ́bẹ̀ láti gé e bẹ́ẹ̀ náà ni ọmọ Ìbàdàn tó ní abá ti rọ ọmọ Ìbàdàn inú rí adùn tọmọ gbọmọ sọ bá làwọn láàrin abọkẹjẹ pé kí ni wọ́n wá sáàrin wa áá ah, ah, Ìbàdàn Ògbómọ̀ṣọ́ kí ni tó yà yín Yorùbá kan náà nífa kálukó tún máa wúra wọn pé àánú ah, Ìbàdàn làwa ọ ọgọ eléyìí náà tún máa wúra rẹ ajílétí làwa ọ Ògbómọ̀ṣọ́ la hawla wala quwwata illa billah oníkàlùkù ọmọ wa wúra wọn bẹ́ẹ̀ náà níta bá wà ń bí sẹ́ ẹ rí i pé àwọn ẹni tí wọ́n jọjọ́ máa lùkà náà àwọn fẹ́ jọ máa ṣe àwọn tí wọ́n jọ máa lùkà náà kọ́ wọ́n máa yára wọn lọ́tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ náà lẹ́ ń ṣe ní sùkúù ṣebí nígbà tí ẹ wà ń sùkúù nísìn ẹni àkójọpọ̀ àwọn ọmọ abìkan àkójọpọ̀ àwọn ọmọ abìkan àkójọpọ̀ àwọn ọmọ abìkan àsìkò tí wọ́n ṣe mítìnì ìlú yìí yẹn ẹni tí ìwà sọmọ máa kéde ní MC attention please MC pé àkéèsì o pé àkéèsì o ìpàdé ọmọ ìjẹ̀bú là ń ṣe ń bí o ìpàdé ọmọ ìjẹ̀bú là ń ṣe ń bí àwọn ìgbà tí wọ́n ń wá o àà ebi gbogbo yín náà Ògùn state yìí kan náà ni la hawla wala quwwata illa billah so gbogbo olú àwọn nǹkan wọ̀nyẹn ẹ̀rí kò ti jókòó sínú ara àwọn èèyàn bẹ́ẹ̀ sì ni lọ́pọ̀lọpọ̀ ọgbà ńṣe ni àwọn ìlú jóríṣiríṣi táwọn wòra wa lọ́tọ̀ọ̀tọ̀ nítorí pé àwọn ẹni tó ń ṣèjọba lé wa lórí láti pilẹ̀ àwọn ṣe bẹ́ẹ̀ yà wá lóríṣiríṣi kíjọba ó lè bá a ṣe é ṣe lórí wa ni nítorí pé wọn ni fọrẹ́k tẹ̀sùn ẹ pín wọn yẹlẹyẹlẹ kẹ́ ẹ lè bá a rí ìjọba ṣe lórí wọn. lọ́yàtọ̀ nú èdè tó ń sọ àti èdè tẹ́mi ń sọ ebi yorùbá kan náà ni wa àbí ẹ̀kọ́ ni tọ́ òkè èmi sọ pé kọ́bọ̀ kan ìwọ sọ pé kọ́bọ̀ kẹ́ ó yé àbí òye wọn ò bá sọ pé kọ́bọ̀ kẹ́ kéèmì ọ̀sọ́ pé kọ́bọ̀ kan onítùmọ̀ àbí onítùmọ̀ gbogbo ẹ̀ lónítùmọ̀ eléyìí ò tó ń ta ni fi ara wa jẹ máa ọbàjọ́ mọ òkè ogun ọbàjọ́ mọ sàlẹ̀ ogun ogun náà pa gbogbo yín pọ̀ kí wọ́n á kémi ọmọ wo mi dáa ọ lọ kí wọn ọmọ wo pé ìwọ náà lọ ẹ dákun èmi wo pé mo ọ lọ ìwọ wo pé ìwọ dáa lọ kájọ pàdé kò lè kájọ pàdé láéláé ìdí kí ẹ ṣe ń kó níran ọmọràn rẹ̀ kí ẹsẹ̀ ń tọ́ da o kélédì ọmọdé rẹ̀ kí ẹsẹ̀ ń tó sun wa o kó nílùú ọmọlú rẹ̀ kí ẹsẹ̀ ń tọ́ da o nítorí pé kí ni gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ìpín ni yẹ́lẹyẹ̀lẹ ni kejì asọ̀kan láéláé tá a bá wo wò a rí i pé gbogbo wa pátá gbogbo bó tilẹ̀ wù ká rí àti gbogbo bó tilẹ̀ wù ká jẹ́ ọmọ anabi adam aleyhi salam ó mà ní gbogbo wa eléyìí nkankan ni tó ṣe gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí tó gba ọlọ́run ọba gbọ́ ipò náà lọ́ba tá a sìn lódodo tó sì gba ìsìláàmù gbọ́ ipò náà lẹ̀sìn òdodo tá a lè fi sin lọ́hùn tá a tara rẹ̀ sórí ire láyé àtàlùkìyàm tó sì gba nabi muhammed sallallahu alayhi wa sallam gbọ́ lánàbí àtìránṣẹ́ ọlọ́run ẹ̀rí pé gbogbo wa pátá kò sí ìyàpẹ́ ẹnu láàrin wa pé ta ni bàbá ńlá gbogbo wa adamu alayhi salam kọ́dà eléyìí kò sí ìyapa nínú rẹ̀ láàrin àwọn ẹni tí wọ́n jẹ́ ẹni tó ń ṣẹ̀sìn láwọn ẹ̀sìn tọ́lọ́run ti fi rán àwọn ànábì tó síwájú tẹ́lẹ̀ àwọn ẹ̀sìn yẹn náà ìsìláàmù ni wọ́n gẹ́gẹ́ bí àwọn tán láwọn tẹ̀lé ànábì Musa àwọn tán láwọn tẹ̀lé ànábì Isa kódà lẹ́yìn ìgbà tí wọ́n yí gbogbo ẹ̀sìn padà kí làwọn náà wí tani bàbá ńlá wọn Adam aleyhi salam kódà tó fi dórí àwọn tí ń bínú Adama tó fi dórí àwọn tí ń kórìíra rẹ̀ tí wọ́n lòun ló kó bá wọn òun ló sọ àwọn dẹni tí ń ru pọnpọn káyé òun ló sọ àwọn dẹni tó ṣe pé ń ṣiṣẹ́ lébùrà torí tó bá ti fa àwọn ẹlẹ́tẹ́lẹ̀ ni inú àlìjẹ́nà làwọn ọba dàgbà sí inú àlìjẹ́nà làwọn ọba jí sí àwọn àti torí rẹ̀ wọ́n mú ádámà lọ́tà wọn lọ ádámà ló kó bá wọn ó kó bá wọn torítorí ó kó bá wọn tọrùn tọrùn wọn wá tó bá ti dárúkọ ádámà nù fún àwọn kìnnì à mùsùlùmí ò ní sọ bẹ́ẹ̀ yẹn tó bá sọ pé anabi adam kí làwọn sọ alayhi salam ọlọ́ọ̀lọ́ nǹkan máa bá sọ ádámà kó bá wọn kò kó bá wọn àwọn la kó bára wọn kò kó bá wọn àwọn la wọn ọ̀nà wọn la gbà wọn tó bá ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ kó rẹ̀ tó o bá ti gba anabi muhammed sallallahu alayhi wa sallam gbọ́ o kó bára rẹ̀ ṣùgbọ́n anabi adam alayhi salam o kó bá nìkan bí ti wùlò kéré ma tọ́rọ́ lọ́n ti kọ́ pínlẹ̀ náà lápadà gbé ṣáàjú kó tó dá anabi adam alayhi salam làkọ́lẹ̀ yìí ti síwájú ǹjẹ́ tí kúkú wa bá wá gbà ipe àtàrà adam láti jáde àtàrà adam láti jáde kí wọ́n á ní nǹkan tó fẹ́ discriminate wa kí ni nǹkan tó fẹ́ superiorize tiẹ̀ kí ni tó fẹ́ inferiorize ẹlòmíì kí ni tó fẹ́ fi sọpọ́ dájọ́ ẹlòmíì lọ ṣé bá tara bàbá kan náà láti jọ jáde bàbá ńlá wa yẹn ádámà náà ni ádámà tó bàbá ńlá tèmi náà ládámà tó bàbá ńlá tiẹ̀ kí wọ́n á ní point of discrimination kò sí tó bá jẹ́ pé làákà ẹ̀ máa ń bẹ̀ bákan náà tá a bá wò ó dídá tó lọ́wọ́ bá dá wọn lóríṣiríṣi ní ẹ̀yà ọ̀tọ̀ọ̀tọ̀ èdè ọ̀jọ́ra wọn ìṣe téèyàn bá jẹni tọgbọ lọ́wọ́ bá gbọ́ ìyẹn máa jẹ́ kí má níyàn ó lékún bákan náà ìsì ìsì ń bẹ nínú àwọn nǹkan tó ṣe wípé ìyẹn máa ràn yàn lọ́wọ́ láti jẹ́ kéèyàn ó dínà sáì gbàgbọ́ ẹ̀ẹ́rì ni tí ẹ bá wò wò bọ́lọ́wọ́ bá ti ṣe dáhùn èèyàn ipò mú kí apá kan nínú wọn kó dára ju apá kejì lọ nínú ìmánì ó sọ àwọn kan ní mọ́mìnì ó sọ àwọn kan ní kèfèrí ó mú kí adájú wa lọ nínú mà àtàìmà ọsọ àwọn kan lólùmọ̀ ọsọ àwọn kan láláìmọ̀ nínú níní àtàìní ọsọ àwọn kan lólówó ọsọ àwọn kan láláìmọ̀ nínú ẹwà àtàìrẹwà ó sọ àwọn kan láwọn ẹni tó rẹwà dọ́ba ó sì sí àwọn kan ní òbúrẹwà bákan náà nínú agbára àti ọlẹ Ọlọ́run bá yí àwọn kan lálágbára ó sì sọ àwọn kan lọ́lẹ̀ bákan náà nínú ọgbọ́n àtagọ̀ Ọlọ́run bá dá àwọn kan lọ́lọ́gbọ́n ó dá àwọn kan lómùgọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àní ìpìlẹ̀ wa sọ yàtọ̀ kò yàtọ̀ níṣẹ́ ó kan lólówó ó sàwọn kan láláìní ó sàwọn kan ní mùmínì ó awọn kan kèfèrí ó sàwọn kan lólùmọ̀ ó sàwọn kan láláìmọ̀ ó sàwọn kan lọ́lọ́gbọ́n ó kan lómùgọ̀ ok sọ́wọ́ àsàwọn kan ádámà kan lọ́mọ ṣètọ́nì ẹ̀rí pé gbogbo wa ibi tá a ti wá kan náà ni yàtọ̀ níbi tá a ti wá torí wá fi yàtọ̀ yẹn mọ ẹnìkan ọmọ ẹnìkan ní ẹnìkan òní ẹnìkan gbẹ ẹnìkan ọgbọ́n ẹnìkan ga ẹnìkan kúrú kìí ṣẹnu yorùbá nìkan lè lóyìí wá bí ń bẹ láàrin yorùbá páwọn kan jẹ́ múmi ni àwọn kan jẹ́ kèfèrí bẹ́ẹ̀ náà làwọn kan nu haúsá jẹ́ múmi ni àwọn kan nu haúsá jẹ́ kèfèrí bí ń bẹ láàrin yíbò náà nu pé ń bẹ nínú ẹni tó mùsùlùmí ó nínú yorùbá kó àwọn kan lówó àwọn kan aláìní ni bẹ́ẹ̀ ni nínú gbogbo ẹ̀yà tó wà nílé ayé yìí gẹ́gẹ́ bó ti ṣe ń bẹ nínú àwa yorùbá páwọn kan bẹ nínú wa tí wọ́n gbọ́n bérebére àwọn míín sì ń bẹ tí wọ́n yọ òmùgọ̀ gidi bẹ́ẹ̀ náà ni wọ́n wà nínú gbogbo ẹ̀yà ilé ayé ó ń bẹ nínú òyìnbó ẹni tó gọ̀ jù tilẹ̀ ti máa lọ ó sì ń bẹ nínú wa ẹni tó gbọ́n gidigidi gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ń bẹ nínú wa ẹni tó ṣe yí pé ọlọ́run ọba ṣe wọn láwọn ẹni tó rẹwà gidigidi tó ti bí kọ́lọ̀ wọn ṣe dúdú ó sì tún dá nínú wa àwọn ẹni tó jẹ́ pé wọ́n ya ọ̀bùrẹ́ wà dọ́ba tó ti bí kọ́lọ̀ wọn ti ṣe funfun nínú wa náà bẹ́ẹ̀ náà lẹ́rìí tẹ́ bá dé lu òyìnbó àwọn èèyàn ń bẹ tó pé wọ́n rẹwà jọjọ gbogbo èèyàn máa wò wọ́n ó tún máa tún wọn wò pé subhanallah àwọn èèyàn sì ń bẹ tí wọ́n ya ọ̀bùrẹ́ wà gidi tó pé tẹ́nìkan bá wò wọ́n lẹ́ẹ̀kan kò ní fẹ́ wò wọ́n lẹ́ẹ̀kejì yọkàn máa ṣe subhanallah walhamdulillah kò ní lè gbótú síbẹ̀ mọ́ ọlọ́run ọba ló ṣe gbogbo eléyìí báyìí torí rẹ̀ eŋti àwọn èèyàn fi yàtọ̀ yùn kò sínú ẹ̀yà tí ò sí pa àwọn kan ga àwọn kan kúrú àwọn kan mọ àwọn kan ọmọ àwọn kan ní àwọn kan òní àwọn kan jẹ́ múmìnira àwọn kan jẹ́ kèfèrí kò sínú ẹ̀yà tí ò sí ṣùgbọ́n gbogbo ẹ̀yà yìí báyìí ìpìlẹ̀ gbogbo wọn ń kọ́ ẹ̀yọ̀ kan náà ni òun náà ni anabi adam aleyhi salam kọ́dà ìyàtọ̀ yẹn tún bẹ láàrin àwọn anabi ọlọ́run pa anabi kan ga ju anabi kan lọ tilka ar-rusulu faddalna ba'dahum ala ba'd minhum man kallama Allah wa rafa'a ba'dahum darajat ọlọ́run ní àwọn anabi ọlọ́run àwọn aránṣẹ́ ọlọ́run agbé apá kan ga ju apá kan lọ a ṣe àgbéga fápá kan lórí apá kan anabi kan ga ju kan lọ ọ̀nbẹ nínú àwọn anabi ọlọ́run ẹni ń bá sọ̀rọ̀ direct ó sì ń bẹ́ẹ̀ nu ẹni ń ṣe tí ò bá sọ̀rọ̀ directly ó sì ń bẹ nínú wọn ẹni tí Ọlọ́run bá gbéga nípò ó sì ń bẹ nínú wọn ẹni tí ọ̀gá tó tiẹ̀ àwọn ànábì gan ni ṣùgbọ́n gbogbo eléyìí kò ní kí ìpìlẹ̀ wọn yàtọ̀ ìpìlẹ̀ tiwọn náà níta ni Adam alayhi salam torí ẹ ìwọ wa má jù mí lọ olówó jù mí lọ ọgbọ́n jù mí lọ ọ̀gá nípò jù mí lọ kò di màláìka torí pé kí ló tún máa jẹ́ náà èèyàn náà ni èèyàn tó ń sìn jẹ àtẹ̀mí tí mo kúrú tù rẹ ọmọ ta ni gbogbo àjọ jẹ ọmọ Adam aleyhi salam torí ẹ ọlọ́wọ́n bá wa ọlọ́dà wa lẹ́yìn ọ̀tọ̀ọ̀tọ̀ ìran ọ̀tọ̀ọ̀tọ̀ èdè ọ̀tọ̀ọ̀tọ̀ ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ torí kíni Allahu akbar tún àwọn tó ń bọ́ lọ́n ṣe dá wọn àwọn eléyìí jọ wá díẹ̀ àwọn náà jọ àwọn eléyìí díẹ̀ ṣùgbọ́n gbogbo wa ń kọ́ èèyàn náà ni gbogbo wa. ká máa tara rẹ̀ ká máa fi dára wa mà ká máa tara rẹ̀ kí rẹ̀ pọ̀ wà láàrin wa ká tara rẹ̀ ká fi máa ran ara wa lọ́wọ́ ká tara rẹ̀ ká fi máa nífẹ̀ẹ́ ara wa. mùsùlùmí kò gbọdọ̀ kórìíra mùsùlùmí o kò gbọdọ̀ kórìíra mùsùlùmí torí kọ́ máa yá rẹ̀ ẹni tó sì jẹ́ kèfèrí mùsùlùmí ọ̀gbọ́dọ̀ kórìíra rẹ̀ nítorí èèyàn tó jẹ́ abadan ọ̀gbọ́dọ̀ kórìíra kèfèrí nítorí ìpọ́jẹ́ èèyàn ntó ti torí rẹ̀ kórìíra kèfèrí òun náà ni pé wàá kórìíra ntọ́ gbàgbọ́ tọ́sọ́ di kèfèrí àbí òye wa mùsùlùmí ò gbọ́dọ̀ fojú rénà kèfèrí nítorí ìpọ́ba àjẹ́ èèyàn ṣùgbọ́n ṣe mùsùlùmí yóò kórìíra kèfèrí yóò sì fojú rínà ntòlóńgbàgbọ́ tó sọ di kèfèrí torí pé tí ìbá ṣe wípé kò rí ngbàgbọ́ báwo ló ṣe wá ní ìgbàgbọ́ pé ọlọ́run ọba òun kọ́ la tó sìn báwo ló ṣe nígbàgbọ́ wípé ọlọ́run ọba kọ́ la tó sìn nítorí pé téèyàn bá jẹ́ni tó máa ń rò tó sì máa ń tọ́tọ́ tó máa ń tọ́tọ́ ṣe lásìkò tó yẹ yóò yẹ kálukú wa wípé kèfèrí ohun tó dọ́gba òun náà ni pé kèfèrí kò ṣe làákàyè kèfèrí ò ṣe làákàyè nítorí pé tó bá ṣe làákàyè báwo ló ṣe wá sọ̀rọ̀ alẹ̀ tó ọmọ pé nǹkan mìíràn yàtọ̀ sọ́lọ̀ ọmọ dúpẹ́ fún nǹkan mìíràn yàtọ̀ sọ́lọ̀ ọmọ jọ́sìn fún nǹkan mìíràn yàtọ̀ sọ́lọ̀ o sì lọ fẹ́ wà lè jẹ́nà tọ́lọ̀ ṣe mọ̀ pé ọpọlọ ò ṣe déédé kèsì pọ́lọ̀ ló ń pè kèsì pọ́lọ̀ ló ń sìn kèsì pọ́lọ̀ ló ń bẹ̀rù kèsì pé tọ́lọ̀ ló ń tẹ̀lé kèsì pé ìránṣẹ́ tọ́lọ̀ fi ránṣẹ́ ìlọ̀ ń gbọ́rọ̀ sí lẹ́nu ọwọ́ àlọ́ fẹ́ wà àlìjẹ́nà ọlọ́run síbẹ̀ náà wọ́n kàn máa wà àlìjẹ́nà báyìí torí rẹ̀ ìyẹn ni pé tá a bá kórìíra kèfèrí tá a bá fojú tínrín rẹ̀ tá tẹ́ḿbẹ́lú rẹ̀ kí ni tá a kórìíra tá a fojú tẹ́ḿbẹ́lú gan lára rẹ̀ òun náà ni kí ni àìgbàgbọ́ rẹ̀ nítorí lòun gbàgbọ́ tó sọdá láìgbàgbọ́ yẹn ìlà kórìíra torí pé tí kèfèrí yẹn tó náà bá lọ gba ìsìláàmù lọ́la sẹ́mi pé kí atọ́ ti gba ìsìláàmù ó ti dọ̀kan nínú wa gbogbo kórìíra yẹn gbogbo àìkàsí yẹn gbogbo ìfojúkéré rẹ yẹn gbogbo ẹ̀ ní ó kú ọ̀nbẹ̀lẹ̀ kan náà nítorí pé tó bá ti di mùsùlùmí ó ti di ruwa torí ẹ̀ gbàgbé ṣe jẹ́ pọ́nmọ re. rẹ tẹ̀wẹ̀ jẹ́ mùsùlùmí tí mùsùlùmí yẹn bá di ọ̀daràn tó jẹ́ olùsẹ́lọ̀ òfin ọlọ́run ọba lójúmọ́lẹ̀ olùyẹra fún ìlànà anabi muhammed sallallahu alayhi wa sallam alábòsí oníjàmbá sẹ́mi pé lẹ́yìn kódà kó ṣe pé ìran wa kan náà kó ṣe pé ẹ̀yà wa kan náà kó ṣe pé ìlú wa kan náà kódà kó tiẹ̀ jẹ́ pé bàbá wa kan náà kódà kó jẹ́ pé màmá wa kan náà fámìlì kan náà la ti jáde kódà kó tiẹ̀ jọ́mọ rẹ sọmọ pé wàá kórìíra rẹ wàá kórìíra rẹ yóò sì jẹ́ ọ̀kan nínú àwọn ẹni tó ṣe é pé òun kórìíra ó jìnnà sí nítorí pé ọjọ́ tọ́ torí pé kọ̀fẹ́ tọ́ lọ́n torí pé ó takùtà nàbì Muhammad sallallahu alayhi wa sallam tó bá wá tó kúrò nídìí ẹ̀ṣẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní sentọ́tọ́ tó bẹ̀rẹ̀ sí ní sentọ́yẹ wàá tún dẹni tó nífẹ̀ẹ́ rẹ̀ padà gẹ́gẹ́ bí ẹni kò tiẹ̀ kórìíra rẹ̀ rí tẹ̀lé ìtumọ̀ sí pé madaru alḥubbi walkurhi walikrami walixtiqari alal imani walkufur ìfẹ́rẹ̀yàn àtà ìfẹ́rẹ̀yàn ìkàyànkún àtà ìkàyànkún ńṣe ni gbogbo ẹ̀yìn lórí ṣé múmìnì ni ká pọ́nlé ká nífẹ̀ẹ́ rẹ̀ àbí káfíìrì ni káfojú kéré káfojú kéré rẹ̀ látàrí tó ló ń gbàgbọ́ ká sì jẹ́ni tó ṣe pé kórìíra rẹ̀ látàrí àìgbọ́ lọ́wọ́n bá gbọ́ rẹ̀ kò ní í ṣe pẹ̀lú ẹ̀yà kò ní í ṣe pẹ̀lú èdè kò ní í ṣe pẹ̀lú ìran kò ní í ṣe pẹ̀lú ìlú kò ní í ṣe pẹ̀lú jíjẹ́ mọ̀lẹ́bí tọ́ táwọn alẹ́ni tó ga nínú wa lọ́dọ̀ ọlọ́ ìgbà tá a ti rí pé gbogbo wa ọ̀dọ̀ anabi adam aleyhi salam iná láti jáde adam yìí ni bàbá wa kò sẹ́nìkan nínú wa tẹ́lómi jẹ́ bàbá ńlá tiẹ̀ abẹ́yìn ọ̀gbàgbọ́ bẹ́ẹ̀ ni adam ni bàbá ńlá wa torí ẹ̀ gbogbo àwọn fọ́múlà burúkú eléyìí tí àwọn aláìgbàgbọ́ tí wọ́n mú jáde nípa pé ẹ àtàrà ọ̀bọ ni làwọn ti bẹ̀rẹ̀ ń ta wọn ọ̀bọ lọ́wọ́ dàgbàdàgbà ọ̀bọ lọ́dàgbàdàgbà ló yí padà títí ló fi wá dà wọn àwọn eléyìí ọgbọ́n o ní wọ́n bá ń béèrè pé ta la bọ̀ kálẹ̀ tọ́ka sí àwọn oní tí wọ́n ń tẹ̀lé ọ̀rọ̀ Darwin tí ń sọ pé ọ̀bọ nípìlẹ̀ àwọn ọ̀bọ dàgbà títí títí títí ìrújá ọ̀bọ tó ń tọ́ wọ́n dìvẹ́lọ́pù ẹ̀ títí títí títí irun kúrò lára rẹ̀ wọ́n dìvẹ́lọ́pù ẹ̀ títí títí títí ó tún fi di pé ìfẹsẹ̀ méjì ń rìn ó ń káwọ́ sókè ó tún dìvẹ́lọ́pù ẹ̀ títí títí títí agbárí rẹ̀ kóńdó ó tún di pé ń dàgbà kọ́bọ̀ làwọn o sọ́bọ̀ nípìnlẹ̀ tiwa rárá o torí pé nàbí adamu alayhi salam kì í sọ̀bọ̀ kì í sọ̀bọ̀ ni baba ńlá tiwa ìwọ́n tó bá yẹ baba ńlá tiẹ̀ lọ bọ́ àjẹpọ̀ tẹ̀lé sunna Darwin tiẹ̀ bọ́ so nítorí ti eléyìí báyìí baba ńlá ti wá nu adamu aleyhi salam àtẹ̀mí àti wọ́n àdájúra wa lọ èèyàn náà èèyàn lè mí torí pé pilẹ̀ wa nǹkan kan náà ni wa ó dà gẹ́gẹ́ bíi kí baba kan kó bímọ mẹ́wàá kalẹ̀ ni kẹ́ni kan máa sọ fáwọn yòókù kí tẹ́lẹ̀ bá gbẹnu lọ́wọ́ sẹ́yìn máa pè mí lọ́mọ bàá mi àwọn á sọ fún wa pé kí ni sọmọ máa mi lásán làwa ni àwọn èso ọmọ bàá mi. so bẹ́ẹ̀ náà ni torí pé ìwọ tó pera rẹ lóyìnbó ádámà ni baba ńlá rẹ ìwọ tó jẹ́ yẹ̀dúdú ádámà ni baba ńlá rẹ ìwọ lárúbáwá ádámà ni baba ńlá rẹ ìwọ tó jẹ́ ọmọ israẹli ádámà ni baba ńlá rẹ pakistani india tani baba ńlá wọn adam russia tani baba ńlá wọn adam aleyhi salam ẹ wá sọ pé but why tó bá yẹ pé ádámà ni baba ńlá gbogbo wa why tí kọ́ lọ́ wá wá yàtọ̀ báyìí àbí ní ìsìn tó bá pè wọ́ wọ́ ní ìsìn ọmọ ara rẹ ọmọ kọ́lọ̀ rẹ bọ́ǹfìtà kọ́lọ̀ ó sì tún fẹ́ yàwó òun náà mílò kọ́lọ̀ bọ́ǹfìtà plus mílò ó lè mú kíni jáde <laughs> so ó lè mú bọ́ǹfìtà jáde ó lè mú mílò jáde àbí kó mú pronto jáde ńgbà míì tọ́ ọ wá mú kọ́lọ̀ yẹ́lò jáde. So, èwo lọ́jọ́ nu bọ́m̀bítà àbí mílò sẹ́mi kó lè fara ya tó gbé yẹn kẹ̀kẹ́ ẹ pé ewu ọlọ́wọ́ ọlọ́dà pé kíni kí lẹ́ ń sọ tó ẹ wo kọ́lọ̀ rẹ̀ lọ́mọ yẹ́lò ara rẹ̀ náà ló ti jáde kpọ́lọ́ ti gbé yìí wá ẹ̀yin náà ni àwọn ọmọ akutàn fún wa pé bóyá bàbá ńlá rẹ̀ kan bóyá bàbá ńlá rẹ̀ kan kọ́lọ̀ rẹ̀ nu ọmọ mu sọ̀rọ̀ pínpà tó sì ní mà ta ni baba ńlá ta ni baba ńlá ta ni baba ńlá ọ̀ padà gbà náà ni ok ṣé gbogbo kọ́lọ̀ tiwa wa la dá mà ní ibi tá à ń lọ nù nígbà tí kọ́lọ̀ wa wá jóríṣiríṣi ṣé gbogbo kọ́lọ̀ wa la dá mà ní ádámà ní gbogbo orú kọ́lọ̀ wa kò ní gbogbo orú kọ́lọ̀ wa bọ́ ọ fẹ́ bọ́ bó fò dẹyẹ ta ni baba ńlá rẹ ádámà aleyhi sọlá ṣé bọ́lọ̀ wọn ba onáà ló máa ń ya àwòrán àwọn èèyàn bọ́ ṣe wò huwa alladhi yusawwirukum fil arhami kayfa yasha ọlọ́run máa ń yàwòrán yín nínú àwọn àpò bí ìyá yín bọ́ba ti ṣe wù tó bá wù àníkọ jẹ́ yẹ́lò kò sí kò sí pẹ́ńtà tó lè sọ di black tó bá sì wù pé kó jẹ́ black kò sí pẹ́ńtà tó lè sọ di yẹ́lò ọlọ́run ọba ló ń yàwòrán wa bọ́ba ti ṣe fẹ́ yàtọ̀ sílẹ̀ yìí àwọn olùmọ̀ nípa àwọn wọ́n náà àbáyọ kan fún wọ́n ní ìgbà tó ọlọ́run pa àwọn mọ̀lẹ́kà láṣẹ pé kán lọ mú gbogbo kọ́lọ̀ lẹ̀ wá látara gbogbo kọ́lọ̀ lẹ̀ lọ́lọ́run ti ṣẹ̀dá ádámù aleyhi salam àwọn ìpè oríṣiríṣiríṣiríṣi lọ́lọ́run fi ṣẹ̀dá ádámù torí ẹ̀ làwọn ọmọ rẹ̀ ṣe jẹ́ oríṣiríṣi kọ́lọ̀ kò bá jẹ́lé yìí kò bá má jẹ́lé yìí àlọ́ oríṣiríṣi kọ́lọ̀ lọ́lọ́run sáwọn ni àpọ́nlẹ́jù nínú wa lọ́dọọlọ́ pàápàá jùlọ àwọn èèyàn dúdú báwa ti ṣe máa ń rorí òun náà ní pé èèyàn dúdú ọ̀já máa ń kankan generally òyìnbó dáa ju èèyàn dúdú lọ àbí òun lẹ́yìn máa ronú bẹ́ẹ̀ lẹ́ máa ronú wọ́n máa ronú pé èèyàn funfun ó àwọn nu àwọn lọ́lọ́ngbá yín fún hakika báwọn lọ́lọ́ngbá yín fún ayé wo lọ́lọ́ngbé fún wọn sétí ètò gbé fún wọn náà sí lọ́wọ́ rẹ̀ àbóyìnbó gbà mọ́ ọ lọ́wọ́ wọ́n ní táwọn bá ti yọwọ́ ọlọ́run táwọn bá yọwọ́ ànábì ta ló dúkù subhanallah ẹgbẹ́ sọkúsọ nínú èrò tiyín tẹ́ jókòó lórí àga táyé tí wàá kún àwọn èèyàn dúdú náà wá wà so sẹ́mi pé níbi tí ọ̀pọ̀lọpọ̀ tó ara rẹ̀ dé ó lè dìde kó fi nǹkan kan sórí àga rẹ̀ kó wá lọ fọwọ́ mú òyìnbó kó ní ẹ má bọ̀ ẹ there is a chance there you can there ìwọ wàá dìde dúró wọ gẹ́gẹ́ bi dẹ̀pẹ̀ baba nagẹrẹ gbóyìnbó wa jókòó àwọn èèyàn dúdú tó dúró yùn tẹlómi ọlọ lọ rọ bàbá rẹ ni wọn àwọn ọlẹtọ sí kọ pọn ni òyìnbó ńlọlọ gbàgà fún tóbi pé nínú wọn àwọn kàkún èyìnbó wọn kàkún nǹkan pé káwọn ọrọ náà dé lu òyìnbó káwọn ọrọ náà dé lu òyìnbó torí rẹ ọ̀pọ̀lọpọ̀ ti ń lé nínú ìgbésí ayé pé the way to London bó lòun ṣe London láyé bó lòun ṣe dé Amẹ́ríkà ẹnì máa ti lọ London wọn ni à ah, bàbá Londona tó bá lọ sí Amẹ́ríkà Brazil ńkọ́ wọn ò ọ̀sábà ló kọ́ torí wọn kún Brazil bá ẹ pé kíni kò tí ẹ so àwọn ètò yẹ pé wọ́n kà kún wọ́n mọ̀ àwọn eléyàn àwọn tó bá ti dárúkọ òyìnbó lọ́dọ̀ ẹ̀ lómi ara pé ẹ àwọn èèyàn nù. a'udhu billahi síbẹ̀ náà lọ́wọ́ á torí pé àwọn ṣe mọ́tò àwọn ò kan ṣe àwọn ṣe bàálù àwọn ò kan ṣe wọ́n sọ kọjú orin àwọn akókélé kíkálukú ń súnrì gidi tí ń kó sẹ́nu tọ gbogbo eléyìí ó mú kọkọlọpọ ọmọ wo kó tí ọba jó òyìnbó àfòyìnbó náà wọ́n sì mọrọ pa wọ́n mọrọ pa lóríṣiríṣi wọ́n làwọn lọ nóòsù pa irọ́ gidi torí pé ọkàn nínú àwọn sáyẹ́ntìsì tí wọ́n jọ lọ náà oníkèé sòṣùpá làwọn lọ wọn ò sì tí ì já ń rọ́dọ̀ ni oníkèé ṣe nóòsù pa làwọn lọ wọn ò sì tí já ń rọ́dọ̀ ni tó sì wà lákọọ́lẹ̀ wọn mọ̀rọ̀ pa lóríṣiríṣi láti fi sọ fẹ́yìn pé èèyàn jámọ́ kankan àwọn lè yàn and we can see you anywhere you are either in your bathroom or you are doing anything in any cave in this world wọn náà wọn kọ ọ ah! àwọn èèyàn yìí ọ oh, wọn ti kọjá sísọ kódà wọn rí fún un <laughs> so nítorí pé kí ni wọn ti fi òde wọn ti fi kó àwọn èèyàn lọ́pọlọ dànù torí de eléyìí. ha eléyìí dànù o ha dànù kò sẹ́nìkan tó dáa ju ẹnìkan lọ kò sẹ́nìkan tó ga ju ẹnìkan lọ don't ever inferiorize yourself. àwọn bàálù ó wá fún ọ ní nọ́mbà àga tó jókòó sí ó wá jẹ́ pé lápò tún rẹ òyìnbó àkóòsì rẹ òyìnbó báwọn ṣe wá rí i pé a bóun ṣe lè gbéyàn dúdú sáàrin àwọn wọn máa tọrọ lọ́dọ̀ àwọn ẹni tó ṣiṣẹ́ nu bàálù pé ṣé ṣẹlẹ̀ rẹ́ńdà àwọn ní kan what service is that? so kindly change this chair for me. ẹ eh? torí pé kí ni ẹ gbọ́bọ̀ sáàrin wa ni la hawla wala quwwata illa billah ntí wọ́n yẹ kọ́ sọ fún wa ni pé tẹ́ bá ti change àyè fún wa ẹ sì tún change àfẹ́ mi náà tẹ́ mọ̀ pé pàálù wọn dàrú ni. bákan náà àwọn bẹ̀rẹ̀ sí ni wọ́n bẹ̀rẹ̀ sí ni kárakò fún ọ tí wọ́n bá yẹ pé àwọn ò lè change àyè fún wa wọ́n bẹ̀rẹ̀ sí ni kárakò. òun ní fẹ́ sọ̀rọ̀ alẹ̀ torí pé tára wọn bá kàn tiẹ̀ káwọn bá di dúdú káwọn bá di yẹn yẹpẹrẹ. ìwà náà tún á máa wò wọn pé hmm, ẹ̀yin lọ́lọ́run gbọ́lá fún ẹ sáà máa ṣe bọ́ ṣe wù yín ọgọ́nù ọ sọ fún pé wáì tó ń kára kù ọ̀gbádùn ni kí ló ń <laughs> tó jẹ́ gọ́vnà Sokoto láàyè ìjọba Ṣàgárì seventy nine to eighty three kọ́lá wọn forí jìn ó ṣubú jábọ́ lórí ẹ̀sìn nígbà tí ń ṣeré ẹ̀ bọ́ọ̀lù tí wọ́n máa gbá lórí ẹ̀sìn yẹn so bàbá yẹn ó lákòókò gbà tó nǹkan kan lọ sílùú òyìnbó á nǹkan ìbànújẹ́ lọ́jẹ́ fún un ó lẹ́ni tí wọ́n fi tì lẹ́gbẹ̀ẹ́ nínú bàálù ní mọ́tò tó ń fẹ́ àbàálù tó ń fẹ́ wọ̀ òyìnbó ni ó lé òyìnbó yùn kódà kọ̀rẹ́dọ̀ fi lórí òróǹro táwọn fi dé London ìbànújẹ́ ló fi jókòó ìbànújẹ́ ló fi jókòó bó ló ṣe jókòó tẹ́lẹ̀ yìí ntọ́ adé London ndélé oúnjẹ gbogbo àwọn ẹran adìẹ tí wọ́n bá òun fi so oúnjẹ oúnjẹ tegun-tegun oúnjẹ ẹran adìẹ tegun-tegun tọ́ àwọn òyìnbó wa sọ pé ah, kí ló dé tẹ̀ ń jẹ tegun-tegun kí lẹ́yìn máa fájà lù yín. ó ní chocolate chocolate tẹ̀yìn ń kú sí un là máa fájá jẹ́ ń lù wá àwọn náà ráàyè fúnra náà kò inferiorize rẹ̀ kọ́lọ̀ kò pé ọba ló kun bá bí aláya sọ pé ń kó rí àbùkù tó wọn kàn ló àwọn náà àwọn òsì tá ọlọ́run ọba ló ṣe mú tiwa tínrín ọlọ́run ọba ló ṣe mú tiwa fẹ̀ǹfẹ̀ ẹnìkan gbọ́dọ̀ fi bú wa pé mo yín gbófin àgbófin àbí káwọn náà máa bú wa pé mo yín tínrín o rárá o torí bó ṣe wọ ọlọ́run ọba ló ya kálukú wa ọlọ́run ló ṣojú tiwa bíi ti mùsùn ló sì ṣojú tiwa bó ṣe ṣe ẹnìkan gbọ́dọ̀ fi kan bú ẹnìkan torí pé ntọ́lọ́run fi yàn ṣe wọn kì í fi bú yàn kí ẹ sì wọ́n ló ṣe ọlọ́run ọba ló ṣe ọ bẹ́ẹ̀ wọn ìfi wọn ìfi bóyá torí délé al-imam ibn khaldun rahimahullah inú tírà rẹ̀ ó lè máa wo bọ́lá ti ṣe dáhùn èèyàn yẹn o ó láwọn èèyàn tó lọ́wọ́ bá ṣe mú wọn tó fẹ́ yẹn tó lọ́wọ́ bá lọ dá wọn lóní múrogodo mú tínrín gẹ́gẹ́ bíi táwọn òyìnbó yẹn gbogbo wọn kù láyè ibi tó lọ́wọ́ dá wọn sí ni nítorí pé ibi táwa wà yìí òru wà ń bẹ òòrùn mú gan bẹ́ẹ̀ à ń bùkátà àti mí atẹ́gùn tó pọ̀ yàtọ̀ sí òyìnbó ibi tọ́lọ̀ ń dá wọn sí ilẹ̀ òtútù gidigidi ni atẹ́gùn táwọn ń bùkátà láti mí sí fún kọ̀pọ̀ bíi tiwa ìdí ni tọ́lọ̀ fi ṣe mú tiwọn roboto bá wọn wọ́n wá wò sùsùn olọ́fẹ́ robotoláìsì mú rẹ ọfẹ́ dòyìnbó lọ́sàn-án gan wọ́n wá lọ gbéra rẹ lọ sọ́dọ̀ àwọn ẹni tá máa bìtìfá àwọn èèyàn oníkó wọn bọ gémù rẹ kó kúrú wọn bọ sí roboto kó fi àwọn rọ́bà di kọ́mọ́fẹ́ bó ṣe fẹ́ ó sera rẹ̀ nù bí òyìnbó náà ni tó ní abá lọ tó ní kí wọ́n bó ń fẹ́ mú òun kọ́fẹ́ jù bẹ́ẹ̀ lọ sẹ́mi pé yóò sera rẹ̀ nù torí pé bó ṣe wù ọlọ́run ọba lọ da kálukú èyí èsì tún ọlọ́run ọba ṣe kò sẹ́ni tó tú ẹrú tó lè kọ̀rẹ́tì ọlọ́run tí ò ní kábù torí ẹ̀ kí ni tó lè sọ wá dẹni àpọ́nlé káwá dẹni àpọ́nlé láàrin àwọn èèyàn àti ká dẹni àpọ́nlé lọ́dọ̀ ọlọ́run èwo lẹ́rù pọ́ pàtàkì jù kájẹ ní àpọ́nlé lọ́dọ̀ ọlọ́run kí ni tó wá lè sọ wá dé ní àpọ́nlé jù lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ohun tó lè sọ wá di ẹni àpọ́nlé jù lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa òun náà ni at-taqwa wa ibadatullah ìpáyọ̀ ọlọ́run àtijọ́sìn fọlọ́run ọba lódodo òní tó lè sọ wá di ẹni àpọ́nlé jù lọ́dọ̀ ọlọ́run ọba wa nínú Islam la wujuda lit-tabaqiyya kò sí títò àwọn èèyàn sí ìpele ìpele ìpele ìpele kò sí nínú islam gbogbo wa la dọ́gba eléyìí ni nǹkan tí islam mú wa kò sí pé àwọn kan àwọn tayọ kó sin lọ́hùn àbáwọn kan wọ́n tayọ kó wá mọ́sálásí àbáwọn kan táwọn bá wá mọ́sálásí àfi kẹ́ ẹ bá wọn gbé àgọ́ ọlọ́lá mọ́sálásí àwọn náà wàá tó pẹ̀lú wa wọ́n wàá tó sórí ẹni àwọn kan jù bẹ́ẹ̀ lọ kò sẹ́ni tó jù bẹ́ẹ̀ lọ nù Islam àbọ̀wà kò sí pé àwọn alága ẹ̀yin lẹ́kúrú tó bá ti pèpè fún sọ́lá tó ṣe ìkọ́ọ̀mà ẹ̀ rí i pé gbogbo oníkálukú tó bá dúró sẹ́gbẹ̀ẹ́ ara wọn ó dúró náà nù. sọ̀rọ̀ pé ẹnìkan àwọn ọlọ́lá eléyìí ọba eléyìí ìjòyè mínísítà eh, mani mínísítà pírẹsidẹ́ǹtì mani gbogbo yín pátá níwájú ọlọ́wọ́n bá wa kò sínú pé àdúgbò yìí nínú Islam àdúgbò yìí làwọn ẹnìkan lè gbé àwọn kan nìkan ló lè gbèrú àdúgbò yìí kò sí nínú Islam gbogbo apáta la dọ́gba. ìtọ́lọ̀nsẹ̀ lọ́ràn àyàn lórí mẹ̀kúnnù lọ́lọ́nsẹ̀ lọ́ràn àyàn lórí olówó ìtọ́lọ̀nsẹ̀ lọ́ràn àyàn lórí mẹ̀kúnnù tálákà lọ́lọ́nsẹ̀ lọ́ràn àyàn lórí ọba rẹ kò sáyè fún ẹ tó a sọ pé torí pé mo ti lówó ìdí inú tí n fi sílọ́ọ̀ máa torí pé abẹ́sílọ́ọ̀ lówó tẹ́lẹ̀ náà ni lẹ́nu ẹ yẹsẹ pé torí pé abẹ lówó la ń fi sin lọ bákan náà o lè sọ pé torí pé mi ti jọba èmi ò ma ẹ̀yin mẹ̀kúnnù ẹ̀yin tálákà lọ́lọ́run bá wípé kẹsìn òun sẹlẹyìn náà ẹ dákẹ́ ẹdọba ni rárá o ìdínú tó fi jẹ́ pé bí ọ̀rọ̀ Ọlọ́run ti ṣe ń bá wọ wí ní ń bọ bá wí ní ń bá jòyè wí ní ń bọ wí ní ń bá wí kò tó talẹni náà tásìn ọlọ́wọ́ wa yọ ọlẹ̀ torí di eléyìí ntọ́lọ́nsì lọ́rùn àyàn lórí àwọn aṣíwájú lọ́lọ́nsì lọ́rùn àyàn lórí àwọn ará ẹ̀yìn ntọ́lọ́nsì lọ́rùn àyàn lórí àwọn sàhábà iná lọ́jọ́ ràn yàn lórí tiwa náà lónìí kò sí yàtọ̀ ntọ́lọ́nsì pé yọ́ọ́ jẹ́ ẹ̀tọ́ wọn tí wọ́n bá sin òun irú rẹ̀ làwa náà ń retí kọ́jẹ́tọ̀ wa iná lọ́lọ́ ń pè lẹ́tọ̀ tiwa náà tá a bá sin lọ́wọ́ aljanna jannatul firdaus tí sàábí fẹ́ wọ̀ èwo lẹ́yìn fẹ́ wọ̀ jannatul firdaus náà ni ẹ wá sọ pé aljanna àwọn ṣe àwọn kúkú tí ń dáná oúnjẹ lẹ́yìn fẹ́ wọ̀ aljanna àwọn atúbàtà ṣe lẹ́yìn fẹ́ wọ̀ aljanna àwọn bára lẹ́yìn fẹ́ wọ̀ lẹ́nu ẹ aláìgbẹ́sìn yìí rubbish aljanna kò síbi tọ́jẹ́ bí yẹpẹrẹ nù aljanna iná tọ́lọ́ sì ṣe lérí rẹ̀ fún gbogbo ẹni tó bá takò òun òun náà ní iná tí gbogbo kálukú ọwọ́ ìdí inú táàbí máa ń sọ yìí pé kí ló dé tó ń pè yín sí pé kẹ́ ẹ dá sí tọ́lọ́ tẹ́ ẹ kọ̀ láti dá sí sẹ́rù pálí jẹ́ nọ́ọ̀tọ̀ ìlà àwọn sàábí ọwọ́ ni irú èwo lẹ́yìn fẹ́ wọ̀ torí pé ntọ́ bá wọn wí ńlọ bá wa wí kò sí ìyàtọ̀ láàrin àwa àti àwọn torí gbogbo wa ń kọ́ ẹ̀rọ ọlọ́run ni wa àlìjáná tá a láti fẹ́ wọ̀ àlìjáná ọlọ́run tọ́jọ́ dá gbogbo wa tẹ́lẹ̀ báyé wa jọ̀mọ́ á rí i pé lọ́dọ̀ ọlọ́run ọba wa ẹni tó bá fẹ́ ga nínú wa yóò payọ̀ lọ ẹni tó bá fẹ́ jẹ́yàn pàtàkì lọ́dọ̀ ọlọ́run yóò sin lọ́run lójú méjèèjì ǹjẹ́ tó bá bi wá pé kí ni jẹ́ payọ̀ gbogbo èèyàn ló máa ń sọ báwo làwọn dáhùn náà rí kí ni payọ̀ ọlọ́run mi lóhùn naam ẹnìkan ní takullah <laughs> naam imtithalul awamir wajtinabu nawahi ntí wọn pè nípa ayọ Ọlọ́run jama ká máa tẹ̀lé àwọn àṣẹ Ọlọ́run ká sì jìnnà sí ntọ́lọ̀ ńkọ ẹni tí wọn ti ń ṣe bẹ́ẹ̀ lọ́lùpáyọ̀ lọ. àmọ́ pẹ̀lú mẹ́jẹ̀mú kó jẹ́ mùsùlùmí tọ́lọ́ òun lẹ́ni tó ṣe kó tó bá tẹ̀lé ntọ́lọ̀ fi pálá ṣe yọ gbà ládàá tó bá jìnnà sí ntọ́lọ̀ ńkọ fún yóò ṣe kíni yóò gbà ládàá. torí rẹ̀ téèyàn bá wá jẹ́ni tí ń páyọ̀ Ọlọ́run àwa ni yóò tara rẹ̀ ga lọ́dọ̀ Ọlọ́run ju gbogbo èèyàn yòókù lọ kí ló dé tí ò ní tara rẹ̀ ga ju àwọn èèyàn yòókù lọ láàrin àwọn èèyàn ìdí ni pé tó bá jẹ́ pé ń páyọ̀ Ọlọ́run àárín rẹ̀ sọ́lọ̀ ni Ọlọ́run ló mọ̀ lódodo ta ni ń páyọ̀ ta ni ń páyọ̀ Ọlọ́run ló mọ̀ lódodo tó ń ṣe ń tọ́lọ̀ ní kò ṣe tó ń jìnà sí ń tọ́lọ̀ wọn bá ní kò ọmọ ṣe Ọlọ́run ọba ló lódodo ìdí nu tó fi jẹ́ pé yóò jẹ́ ọ̀gá lọ́dọ̀ Ọlọ́run kìí ṣe lọ́dọ̀ àwọn èèyàn àbáwọn èèyàn ló ń ṣe fún ni torí ẹ̀ ló ṣe jẹ́ pé ọba àmọ́ ọba àmọ́ rẹ̀ àwa láàrin ara wa ò ní nǹkan kan tó fẹ́ fi pé ojú ẹnìkan lọ ṣùgbọ́n láàrin rẹ sọ́lọ́ ńgbọ́ bá di lọ́la gbẹ̀ndẹ̀ alkiyama yóò hàn yí pé wọ́n lọ lápàlẹ́ jù wá lọ nítorí pé wọ́n ń kọ́ ọ̀n Ọlọ́run òun ṣe ń fún wa ó sì ń inna khalaqnakum min dhakarin wa untha wa ja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu inna akramakum inda Allahi atqakum. ọlọ́ni ẹ̀yìn èèyàn dájúdájú látara ọkùnrin kan obìnrin kan láti dáyún ọkùnrin kan náà ní ẹni tí gbogbo yín ti ma Ádámù aleyhi salam àwa náà la ṣe yín ní ẹ̀yà ọ̀tọ̀ọ̀tọ̀ ìran oríṣiríṣi torí ká ẹ lè bá a máa dára yín mà dájúdájú ẹni àpọ́nlé jù láàrin yín lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa lẹni tí máa ń bẹ̀rù ọlọ́run ọba jù lọ́dọ̀ ọlọ́run èsè lọ́dọ̀ tiwa torí rẹ̀ ò nídìí láti wá sọ pé ta ni ẹni tí ń bẹ̀rù ọlọ́run tó mi nínú yín ìwọ gẹ́gẹ́ bíi ta ni because ara rẹ lọ́ọ̀mà ọ̀ mẹ́lòmí ara rẹ lórí ò rẹ́lòmí ọlọ́run ló sì mà ṣé torí tó ló ṣe ń ṣe tó ń ṣe ni àbí kèé ṣe torí tó ń òun náà ní ọ̀dọ̀ ọlẹ́jọ́ torí pé kálukú lè parọ́ ṣùgbọ́n àṣírí lọ́dọ̀ ọlọ́run ọba ọwà tútù ọlọ́run ọba rí kálukú ọ̀dà mà tàbá wà wòwò èyí tí ó jẹ́ ká ga jù lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ká mójútó kọ́ ọmọ páyọ̀ ọlọ́run kò sì máa sin lọ. ntọ́ wa lè sọ ọ́ dẹni tó ga jù láàrin àwọn èèyàn òun náà ni bọ́ ọ bá ti ṣe wúlò sí fáwọn èèyàn ntọ́lẹ̀ sọ wá dẹni kíka láàrin èèyàn sí èèyàn òun náà ní bá a bá ti ṣe wúlò sí sáwọn èèyàn ẹgbẹ́ wa. gẹ́gẹ́ nabi Muhammad sallallahu alayhi wa sallam bó ti sọ pé khayrun nasi anfa'uhum linnas ẹni tó lóore jù nínú àwọn èèyàn òun lẹni tí ń ṣàwọn èèyàn láǹfààní jù tó o bá fẹ́ jẹ́ni tó ga láàrin èèyàn sí èèyàn jẹ́ni tí ó wúlò jù fáwọn èèyàn mọ̀nà owó lo ni ti jẹ́ wúlò fáwọn èèyàn ìmọ̀ lóní ni jẹ́ wúlò fáwọn èèyàn ọlá lóní ni jẹ́ wúlò fáwọn èèyàn ipò lóní ni jẹ́ wúlò fáwọn èèyàn gbogbo eléyìí ọ̀sọ̀ dẹni tó ṣe kíni ẹni tó dáa láàrin àwọn èèyàn ṣùgbọ́n gbogbo oore tọ́lọ́ ń ṣe fún ẹ ìwọ nìkan náà ni kò táyọ̀ ọ̀dọ̀ rẹ sọ́dọ̀ ẹlòmíì onímọ̀ ọkàn tilẹ̀kùn márìn ni ẹni tó bá fẹ́ kọ́ mọ́nà ẹni tó bá fẹ́ kó sínú àwọn àṣà ti ríran olówó ó lè fi ràn àwọn èèyàn lọ́wọ́ kìí ṣe pé kó máa pínwó fún wọn o ó lè dá lè sẹ́lẹ̀ jẹ́ kí wọ́n máa ṣiṣẹ́ wọ́n máa gbowó mbẹ́ torí tí ọba sílé iṣẹ́ náà ọ̀pọ̀lọpọ̀ ẹni tó rí sẹ́wọ̀n kí ni wọ́n bá máa ṣe ọwọ́ á ní òní dá lè sẹ́ kankan lẹ̀ ẹ̀yin ọmọ ẹ wọlé ẹ máa jẹun ó wúlò fọ́ọ̀mù èèyàn nu ọlá lóní ó lè fi ràn àwọn èèyàn lọ́wọ́ tó bá kọ̀wé fún yàn tí ń wáṣẹ́ tó bá lọ aláàrẹ láti ran àwọn èèyàn lọ gbogbo eléyìí ni máa ń kéèyàn ọ̀gá láàrin àwọn èèyàn yéésì pé báyà pàrọ̀ amọ́tò lẹ̀ pé ní gun mọ́tò àfi lọ́jọ́ ọdún kí n wá gbogbo jama gun mọ́tò kó ti pọ́líṣì ẹ̀ kó máa ṣáì gbogbo ẹ̀ oh, àwọn náà ṣe àwọn òponú torí pé kí ni àǹfààní wo ló ṣe fáwọn èèyàn fi mọ́tò tẹ̀rẹ̀ sí bákan náà ẹni tó ṣe kórìpò ọ̀dọ́ rẹ̀ ò ṣe é dé sọ̀rọ̀ pé ntẹ́yìn náà máa sọ fún ni pé ó fẹ́ padà lé nígbà bá padà lé sọ̀rọ̀ pé kí ni ẹ̀dọ̀ máa tó títì ni àwọn èèyàn sì mọ̀ yẹn kàn lábùkù wọ́n lè rí pé tágbájá gbà o tòmátò lọ́fẹ́ sọ yẹn o bàbá yẹn sì ń bẹ láàrin lọ́kàn máa mọ̀ sọ́ọ́dù lẹ́ẹ̀kẹ́ni ẹ má bínú sáà mi máa pẹ́yìn ń bẹ̀ yẹn ìyá àwọn èyí tó ti ṣe ṣáájú. wọ́n fi díẹ̀ jẹ khayrun nasi anfa'uhum linnas ta ló lóore jù nínú àwọn èèyàn ẹni tí bá ń sàǹfààní fáwọn èèyàn jù wáyé o ẹ̀yàmẹ̀yà ta ni ẹlẹ́yàmẹ̀yà àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ sí ẹ̀yàmẹ̀yà àkọ́kọ́ ọ̀nà ni Iblis rajim Iblis ẹni ẹ̀kọ́ ẹni ègbé ní ìgbà tí Ọlọ́run ọba ẹlẹ́dàá wa ṣebó ti kọ́kọ́ ṣáájú dá iblis nígbà tí ń bẹ láàrin àwọn màláìka iblis rajim yìí ojú rẹ̀ àtúntò àwọn màláìka lọ́lọ́run fi dá baba ńlá wa adam alayhi salam wọn ò mọ kí lọ́lọ́run fẹ́ fi nǹkan tọ́lọ́run ọba dá yìí kí lọ́ọ́ fẹ́ fi ṣe nígbà tọ́lọ́run ti fẹ́ mi sí lára torí adam fi gbà pípẹ́ bẹ́ẹ̀ ń bọ̀rọ̀ gidi tọ́lọ́run ti yàwòrán rẹ̀ kalẹ̀ tí ó ti fẹ́ mi sí lára ìgbà tọ́lọ́run fẹ́ mi sí lára tọ́lọ̀ ń fún ma ntí àwọn màláíkà kọ̀ ma ọlọ́run pa àwọn màláíkà láṣẹ kí forí balẹ̀ fún aleyhi ní kété táwọn forí nítorí pàṣẹ kìí ṣe máa ronú síná tẹ̀lé kìí ṣe tá máa yiri wò tẹ̀lé rajim láti tẹ̀lé ọ̀ràn rí ò lè forí kalẹ̀ fún ما منعك أن تسجد لما خلقت بيدي استكبرت أم كنت من العالين kí ló dé tó forí kalẹ̀ fún nǹkan tí mo fọwọ́ ara mi dá Allah ọwọ́ ọlọ́run ló fi dá baba ńlá wa inú àpọ́nlé ńlá nù kèsì kọ́kọ́ pàṣẹ ikú kọ́ jẹ̀yàn kó sì jẹ̀yàn lójijì ọlọ́run ló fi ọwọ́ ara rẹ̀ ló fi construct baba ńlá wa àpọ́nlé ńlá àkọ́kọ́ nù fún mi yàn ìdí ìròtọ́ lọ́wọ́ bá fífi ń ṣe fáàrí níwájú àwọn màláìka nígbà tí ń bá ìbílísù wí kí ló dé tọkọ láti forí kalẹ̀ fún nǹkan tí mo fọwọ́ mi dá kìí ṣe nítorí tiẹ̀ ọwọ́ pọ́wọ́ mi mo fi dá èmi náà mo sì pàṣẹ pé kò forí kalẹ̀ fún sẹ́lẹ̀ yìí ò ti tó fún làákàyè ìbílísù ah ọ̀dájú pípọ̀ ó sì ojú dá ọ̀ńdọ́lọ́wọ́n ọba lóhùn bí ìgbà tí ọfẹ́ ṣàtúnṣe fọlọ́ báwo ló ṣe lè sọ pé kí n forí kalẹ̀ fún un ẹni tó pèsè ju wa náà ló fi dá ibà rí tó fi dá ṣé kìí ṣe àmọ́ ló fi dá èpè ana khayrun min mo dáa jùlọ khalaqtani min narin wa khalaqtahu min tin ibà tara aná ló ti dá mi <laughs> ọmọ ọ̀rọ̀ lọ létí nù ẹ̀rí ṣètọ́ ni ó sì ojú dá oníṣẹ́ bára aná ti dé mi ibà tara àmọ́ ló ti dáhùn lọ́dọ̀ tiẹ̀ iná sì ga ọ̀dà ọ̀pàtàkì ju àmà lọ nítorí pé iná kò sí tí ó lè jó ó lè ju àmà gan pẹ̀lú kò sí tí ó lè bàjẹ́ ó lè bà àmà jẹ́ ẹ sì rí tí wọ́n bá dáná òkè lókè níná jò sí iná kì í jò sísàlẹ̀ sísàlẹ̀ gíga gíga làá bá ná ṣùgbọ́n àmà ilẹ̀ nílẹ̀ ìnírè bó wa ni tó yẹ pé àdámà àti ẹni kọ́ga kọ́ga kọ́ga kọ́ga yóò ti wá forí kalẹ̀ fún nǹkan tó ṣe pé ti ẹni kọ́ lọ́ọ̀lẹ̀ kọ́ lọ́ọ̀lẹ̀ kọ́ lọ́ọ̀lẹ̀ ní ti ṣètò ni ń rò lórí rẹ̀ nu. báyìí ó lo wípé ẹ̀yà tòun ti ṣe náà ó dáa ju ẹ̀yà àdámà lọ ti ṣe kí ni ti ṣe àmà báyìí ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó fi hàn án wípé àṣìṣe ń bẹ nínú èrò rẹ̀ èyí tó mú má forí balẹ̀ fún ádámà yẹn àṣìṣe ni o bákan méjì ni alistikbar àbí àtàlì ìgbéraga àbí ìmáwo rẹ ni ńlọ mú ọsẹ bẹ́ẹ̀ nítorí pé téèyàn bá sì ti jẹ́ onígbéraga olùmọ̀wòrá rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n wípé máa bí ẹ̀yàmẹ̀yà ìgbéraga ìjọra ẹni lójú ni ló bí ẹ̀yàmẹ̀yà fún iblis tí iblis fi ń wò pé ẹ̀yà aná ọ̀dájú ẹ̀yà àmàlọ́ ẹ̀wọ́n àwòwò lónìí gbogbo ẹlẹ́yàmẹ̀yà gbogbo oníranmàrán gbogbo elédèmèdè gbogbo onílùmọ̀lù ẹ pé ntí máa dà wọ́n láàmú àkọ́kọ́ tó sọ wọ́n di bẹ́ẹ̀ onígbéraga onígbéraga àti ìjọra ẹni lójú ẹ ọmọ sọ fún ẹ ọmọ ìlú báyìí níbẹ̀ ń bẹ̀ ń bí ọmọ wa ṣe ìgbéraga ìjọra ẹni lójú ìní máa jẹ́ ká fojú kéré àwọn ẹ̀yà mi ní jẹ́ ká fojú kéré ìran mi ẹ mọ̀ sọ pé ah, ọmọ haúsá ọmọ haúsá ẹ kẹ haúsá ìwà ṣèyàn báwọn náà ta dẹ́nbọ̀dá dẹ́nbọ̀dá ìyẹn ni kò máa yóò bá ní ọmọ sẹ́kìnì ah, ìyẹn ni ké bọ̀dá ni bàbá rẹ o <laughs> ní ọmọ sẹ́kìnì subhanallah ẹ rí i pé ìgbéraga ìjọra ẹni lójú ló bí kíni ìgbéraga ìgbéra ló bí ẹ̀yàmẹ̀yà ẹ̀yàmẹ̀yà kí wọ́n lò ń bí ẹ̀yàmẹ̀yà bí alkofor ẹ̀yàmẹ̀yà òun máa tìyàn lọ sídi kéèyàn sá ìgbàgbọ́ sọ́lọ̀ torí pé ọlọ́run ọba tún sọ fún wa nínú alukur'an ó ní illa iblis astakbara wa kana minal kafirin iblis nìkan o ọwọ́ àjọ kan nínú àwọn kèfèrí ó túmọ̀ sí pé ntí máa bí ẹ̀yàmẹ̀yà ìjọra ẹni lójú àti ìgbéraga ni ẹ wàá rí ẹ̀yàmẹ̀yà ó máa tì ní lọ sídìí kéèyàn ya kíni kéèyàn ya kèfèrí kí wọ́n ní ìyàtọ̀ tó wà láàrin ṣetán àti àwọn ẹlẹ́yàmẹ̀yà yòókù agbọ́ pé ṣetán ni lọ́gá wọn òun lọ́kọ́kọ́ fi òun fi foundation ẹ̀yàmẹ̀yà ló fi lélẹ̀ kí wọ́n ní ìyàtọ̀ láàrin rẹ̀ àtàwọn èèyàn yòókù táwọn náà jẹ́ ẹlẹ́yàmẹ̀yà ìyàtọ̀ tó wà láàrin rẹ̀ àti àwọn èèyàn yòókù ni pé àṣetán àṣetán nígbà tí òun sí ẹ̀yàmẹ̀yà tó ti torí rẹ̀ tọ́kọ̀ láti forí kalẹ̀ fún baba ńlá wa anabi adam aleyhi salam tọ́lọ̀ wọn bá sì bí léèrè ẹ rí i pé òun ó wí àwáwí ó ní ana khayrun min khalaqtani min narin wa khalaqtahu min tin èmi lóore jùlọ nítorí pàtàrà náà ló ti dé mi àtàrà àmà ló ti dáhùn ọlọ́run bá sì fi hàn pé síbẹ̀síbẹ̀ rubbish nonsense ni ntòrò pẹ́ẹ́rì ni tó lè mú òun forí kanlẹ̀ fún ádámà yẹn kọjá mọ̀ kankan ó ké lónìí àwọn ẹlẹ́yàmẹ̀yà tí ń sọ pé ìyá tó ń dáa ju tiẹ̀ lọ ìran tó ń dáa ju tiẹ̀ lọ kí wọn làwọn fẹ́ fi ṣèkẹ́wọ́ kí lọ́ọ́ fẹ́ kpọ́jẹ́ sábà bíi ìgbéraga wọn kí lọ́ọ́ fẹ́ kpọ́jẹ́ sábà bíi àfojúdi yín wọn kí lọ́ọ́ fẹ́ kpọ́jẹ́ sábà bíi ẹ̀yàmẹ̀yà tó ṣe yín sọ́sọ́ yìí pé nítorí pé ìwọ ìwé sọmọ ádámà ni ọmọ ádámà sì lòun ni ìwé sọmọ hawawu ni ọmọ hawawu sì lòun sọ́ọ̀sọ bẹ́ẹ̀ ò lè sọ bẹ́ẹ̀ ṣebí ádámà bàbá ńlá tiẹ̀ náà ṣebí ádámà bàbá ńlá tiẹ̀ náà ṣebí hawawu nìyá ńlá tiẹ̀ náà ṣebí hawawu nìyá ńlá tiẹ̀ náà ó túmọ̀ sí wípé àwọn ẹlẹ́yàmẹ̀yà lónìí àwọn ò tiẹ̀ ní àwáwí kan tó ń ti gbọ́ àwáwí ṣètọ́nù kan òun kò rí ìdíjókòó kátó wa pé tẹ̀yìn yòókù tẹ̀ tiẹ̀ láwáwí kan tẹ̀ lè rí mu wa nílẹ̀ ayé wa ń bí àtúbọ̀tán ní àwọn ẹlẹ́yàmẹ̀yà kò ní í dáa lọ́la alqiyama àtúbọ̀tán ẹlẹ́yàmẹ̀yà kò ní í dáa o nítorí pé ọlọ́wọ́n bá wa ọlọ́wọ́n bá wa ó ṣẹ́bi fún àṣetán ní ìgbà tó kọ̀ látàrí ẹ̀yàmẹ̀yà láti forí balẹ̀ fún baba ńlá wa anabi adam aleyhi salam ọlọ́wọ́n bá ní. قال فالحق والحق أقول لأملأن جهنم منك وممن تبعك منهم أجمعين ọlọ́run ní òdodo òdodo sì ni mo máa sọ mo búra pé màá kún iná jahannam pẹ̀lú gbogbo ẹni tó bá tẹ̀lé ni àwọn ẹlẹ́yàmẹ̀yà tó wọ́n tẹ̀lé ṣetán tó wọ́n kú tó wọ́n ṣe kèfèrí sọ́lọ́ àwọn eléyìí àti iblis gbogbo wọn lọ́lọ́run fi kún iná jahannam. a rí i pé ṣètọ́ni lérì nígbà tó ti rí pọ́ùn sórí ibú yẹn ó lérí léka ó tún fi búra kún gan pẹ̀lú qala fa bi'izzatika la ughwiyannahum ajma'in mo fi títóbi ìwọ ọlọ́run ọba gíga rẹ mo fi búra pé gbogbo wọn pátá ni màá gbogbo àwọn ọmọ si ṣe bá adama náà ló kó bá mi gbàtí mo ní mo dáa jùlọ tí n forí balẹ̀ fún mo dolórí ibú yẹnni kó wọn fi ntọ́sẹ̀lẹ̀ láàrin òun àti baba ńlá wa yóò fi bi gbogbo àwọn àrọ́mọdọ́mọ rẹ̀. illa ibadaka minhumul mukhlasin àyàfà àwọn ẹrú rẹ̀ tó bá gbà lẹ̀ àwọn tó bá gbà lẹ̀ nìkan àwọn lágbára mi ò ní ká kémi pẹ̀lú rẹ̀ ó lè bá àjẹni tọ́lọ̀ ń gbà lẹ̀ al-iman al-iman al-iman at-tawhid at-tawhid at-tawhid wal-ikhlas al-ikhlas al-ikhlas gbogbo nǹkan yóò gbọ́dọ̀ kú lọ́rọ̀ wa imani tawhid ikhlas pẹ̀lú eléyìí láfi bọ́ lọ́wọ́ ìtì àṣetán eléyìí túmọ̀ sí pàwọn ẹlẹ́yàmẹ̀yà tí ẹ̀yàmẹ̀yà bá tiẹ̀ gbé wọn débi kí wọ́n ṣe kèfèrí sọ́lọ̀ tí wọ́n á kú lórí ẹ̀ iná jahannama ni o àmàláyé ń bì á rí pé ẹ̀yàmẹ̀yà máa bí káwọn èèyàn kórìíra ara wọn torí gbà tó bá ti jẹ́ pé ẹ̀yà tiẹ̀ lọ kàkún gbogbo gbà tó bá ti rẹ́ ẹ̀yàmẹ̀ yóò kórìíra bíi ẹyàwó ni ta ni sọ̀rọ̀ ẹyàwó ni kí ni ran rẹ níta ẹgbọ́ tó kponu mi ọmọ béèrè nu pété ẹni tí ń sọ̀rọ̀ yẹn kí lẹ́yà rẹ̀ kí ni ran rẹ̀ tó wá jẹ pé dèkan náà jọ sọ ọmọ àlúwo gan ni àbí òye wa tó wá pé ọmọ kú torí pé ìkórira ìkórira máa bí kógun látàrí ìkórira rẹ ni eléyìí máa bí àwọn di pé ń jagun tí wọ́n máa bára wọn jà ní gidi bákan náà a sì máa fi kí wọ́n tẹ̀jẹ̀ lẹ̀ a sì máa mú kéèyàn èèyàn máa ń torí ẹ̀yàmẹ̀yà tí ó fẹ̀tọ́ àwọn èèyàn dùn wọn ó wà níbi iṣẹ́ ó wá rí pé fáìlì ẹni tó wà níwájú rẹ̀ yìí kì í ṣẹ̀yà rẹ̀ ni wọ́n á máa lọ gbé fáìlì yẹn pamọ́ pé làwọn sì máa ṣiṣẹ́ fún àwọn lágbájá ṣebí ṣe oṣù tó gbà gbogbo èèyàn lọ lọ níbi iṣẹ́ yẹn yọ àgbé fáìlì pamọ́ nítorí pé èèyàn ti ṣẹ̀yà rẹ̀ ẹ̀ sì ran rẹ̀ tó sì dáa bẹ́ẹ̀ so gbogbo oru eléyìí ló máa ń ṣẹlẹ̀ látàrí ẹ̀yàmẹ̀yà àwọn ẹlẹ́yàmẹ̀yà ohun tó dájú ó náà ní pé wọ́n fọra àwọn ọmọ o àwọn wò pé àwọn làwọn dájú gbogbo èèyàn lọ àti pé àwọn nínú san àwọn gold ló ń sáré ń bẹ̀ kí sẹ̀jẹ̀ gẹ́gẹ́ báwọn òyìnbó ṣe ń ronú tẹ́lẹ̀ wípé ẹ̀jẹ̀ tàwọn blue ni ẹ̀jẹ̀ tàwọn èèyàn yòókù ni red ok ẹfọ gé lọ kárí búlù ibùlù ọjáde nù san ẹrìkì ntí ọjáde ntí ẹ náà kí blood náà jáde red colour bákan náà ya ẹlẹ́yàmẹ̀yà àwọn máa wúra wọn wọ́n lè sọ leta pìlẹ̀ tàwọn màláìkà ni ẹ̀yìn èèyàn báyìí ni wọ́n pọ́nra wọn wọ́n páwọn nìkan lè yàn ṣé níwájú ọlọ́run ló ti fẹ́ fọ́ra rẹ mọ́ni àbí wájú àwọn èèyàn tó bá jẹ́ pé wájú ọlọ́run ni wọn ò bí ọ dáa nítorí pé ọlọ́run ló dá ọ ọlọ́run ọba tó dá ọ ṣéwọ́ ọlọ́run á máa pè tán fún ta ni ọlọ́run ọba tó mọ̀ ìtàn wo lọ fẹ́ pa fún ta ni torí di eléyìí ọlọ́run ọba ní ẹ sọ̀rọ̀ ayé o huwa a'lamu bikum idh ansha'akum min al-ard wa idh antum ajinnatun fi butuni ummahatikum fala tuzakku anfusakum huwa a'lamu biman ittaqa ọlọ́mọ yìí jura yín lọ sẹ́fọ́n ló ti kọ́kọ́ dá yín látara alẹ̀ ebi látara ló ti dá baba ńlá yín sẹ́fọ́n lọ́nà ló mú yín máa bẹ lọ́mọ òpónlò nínú àwọn yín náà ló mú yín máa bẹ́ mbẹ́ náà tó yín láti wà fi di dídì fi wá di bá sí ẹran fi wá ń nú tí ń nú tí ń fọkàn sí yín nígbà àyà ṣe bọ́lá ọba ló ṣe gbogbo eléyìí báyìí fala tuzakku anfusakum ẹ má fọra yín máa wájú ọlọ́run o huwa a'lamu biman ittaqa ọlọ́run ọba ló mọ àwọn ẹni tí ń páyà rẹ̀ jù ìwọ ò lè sọ fọlọ́run ipe wà ọlọ́run ṣe bọ́ ọmọ pé mo dáa ọ̀dà ọ̀dà ọlọ́run ọ̀dọ̀ ọlẹ́jọ́ yéṣu ọlọ́run máa sọ balillahu yuzakki man yasha òòrùn àwọn ẹni tó ń fọra wọn mọ́ ni sẹ́ fọra yín mọ́ fọlọ́ ni ọlọ́run ló máa ń fẹ́ ẹni tó bá fẹ́ mọ́ ọlọ́run ló máa ń fẹ́ ẹni tó bá fẹ́ mọ́ ó lè fọ́ra rẹ mọ́ níwájú ọlọ́run nítorí pé ọlọ́run ọba mọ̀ ọmọ òjòra rẹ lọ kódà tó bá yẹ pé lórí òdodo lọ sọ pé mi dáa ọ̀sẹ̀ lọ tó bá yẹ pé lódodo lọ dáa lọ sọ pé mo dáa ọ̀sẹ̀ lọ ìwọ kò tó sí ọ lẹ́nu wá pé ọ̀dà ọ̀dà ọlọ́run ọba nìkan lọ́mọ níwájú àwọn èèyàn ìwà tó ń sẹ́yàmẹ̀yà pẹ̀lú kí ló fẹ́ fọ́ra rẹ mọ́ sórí méjì ní bẹ lọ́rùn tiẹ̀ ni àbáhán mẹ́ta ní bẹ lẹ́nu torí méjì bá ti ń bẹ lọ́rùn ṣé eléyìí àmì dídá ni àbámi ó díẹ̀ káàtó ó tún ti dàmí ó kù díẹ̀ káàtó ẹni tó ní àwọn mẹ́ta lẹ́nu àmì ó díẹ̀ káàtó náà ló náà torí di eléyìí ẹ ní nǹkan kẹta lè fi fọ́ra yín má níwájú na ẹgbẹ́ yín náà tí ẹ bá wò wò a rí i pé láyé jahiliya síwájú kẹ́sì islam tó dé àwọn lárúbáwá àwọn jẹ́ àgbà nínú kásẹ̀yàmẹ̀yà wọ́n jẹ́ àgbà nínú kóníran ọmọràn rẹ̀ wọ́n máa fi ṣe fáàrí síra wọn pé náà ìyàwó ni wọ́n ti wá ganan rí àwọn ta ni bá bá tiẹ̀ àwọn ta ni bá bá tiẹ̀ ìlú wo gan ló ti wà ẹ rí i pé àwọn ẹni tí wọ́n jogún wọn náà lónìí ẹ rí i pé àwọn náà kọ́rọ̀ tó jọrọ̀ ta ni bá bá rẹ̀ ni ọ̀ Aa, ah, ah. taa a ní ọ ó ti tó tani bàbá rẹ ti jẹ ọmọ ni ọ ti jẹ ọmọ ìlú kan náà sáà ni ọ jẹ ọmọ ìlú tó wá jẹun wọn kàn pé ọlọmọ abẹ náà ni ṣé ìlú ara alu ló ti wù jáde ó kúkú ta ara ìlú wù jáde irọ́ lásán torí de eléyìí àwọn alárúbáwá yẹn láyé jàhílíyà àwọn jẹni tó jẹ àgbà nínú ká sí wọ́n máa gbèjì ẹ̀yà wọn lórí òótọ́ àti ìbàjẹ́ tẹ́ bá sì pé wọ́n pọ̀ yá ọ yá náà nù wọn ò ní béèrè kí ló fà wọn ò ní béèrè kí ló fà gẹ́gẹ́ yìí náà ṣe máa gbé ẹ̀yàmẹ̀yà yẹn láwùjọ tiwa náà pọ̀ gan tẹ́yà kan bá ń bẹ́yà kan jà ẹ̀rí pé gbogbo ẹ̀yà kọ̀ọ̀kan nínú àwọn ẹ̀yà méjèèjì tó bá débẹ̀ ẹ̀yìn ẹ̀yà wọn ni wọ́n pọ̀n oníkálukú wọn máa gbè lẹ́yìn rẹ̀ wọ́n máa kó ńlọgbọ́dọ̀ jàre ńlọgbọ́dọ̀ jàre tó bá kankan lura wa oníkàlùkù wọn múra wọn lọ́kọ̀ọ̀kan ẹ̀yà kọ̀ọ̀kan mọ ẹ̀yà kejì lọ́kọ̀ọ̀kan wọn máa lura wọn tó bá kankan dáná sun mọ́tò ara wa wọn máa dáná sun mọ́tò àwọn ẹ̀yà míì tó bá kankan wọn dáná sunlé ara wọn wọn máa dáná sunlé àwọn ẹ̀yà míì kí ló wọn fa gbogbo eléyìí o ẹ ńgbà tó sì wàá tọ Yorùbá ńkọ́ ẹ ẹ mọ̀ pé Haúsá lọ́tọ̀ ni ẹ ńgbà tó pé Ìgbò lọ́gbà létí la hina yandobohom finna ibati alama qala burhana wọn ebi ọmọ ìyá wọn léèrè o tó bá ti pè wọn pọ ya ọya náà ni àwọn òní pọ ya kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ bó lẹ ṣe ṣe tó fi wá di pọ ya wọn ò ní béèrè wọn à ní béèrè báwo ló ṣe jàre táàfin màpọ̀ yẹn ká ràn ọ lọ wọn à ní béèrè ọwọ́ pé wọ́n ló pè wá wọ́n dà tẹ̀lé ni tí wọ́n bá bí wọ́n léèrè pé kí ló dé tẹ̀ ń jà báyìí kí ló dé tẹ̀ ń para yín báyìí ó ní a ìran mi ló ń bá àwọn èèyàn jà èmi ò sì lè yọra mi lábẹ́ wọn nígbà tí wọ́n ti níjà yá ìdáyà náà ni tẹ́lá sì ní kò sí jàmà kò sí mánà ni báwọn ti ṣe wanu láyé jahiliya eléyìí ọlọ́run ọba wa lẹ́yìn tó rán nabi muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú mọ́lẹ̀ àti ìmánà pẹ̀lú alukur'an àti sunnah ọlọ́wọ́n bá yọ wọn kúrò nínú òkùnkùn ẹ̀yàmẹ̀yà ó yọ wọn wá sínú ìmọ̀lẹ̀ ìṣọ̀kan eléyìí tí ń bẹ nínú ẹ̀sìn Islam ẹ̀ gbọ́n tó lọ́wọ́n bá sọ ni nínú al-Qur'an nínú suratul Jumu'ah ó ní huwa alladhi ba'atha fil ummiyyina rasulan minhum yatlu alayhim ayatihi wa yuzakkihim wa yu'allimuhumul kitaba wal hikma wa in kanu min qablu lafi dalalin ọlọ́wọ́n bá ní òun ló gbé ìránṣẹ́ dìde o láti inú àwọn aláìmọ̀kọ̀mọ̀ká láti inú wọn jísé ìtújáde èèyàn bíi tiwa náà là nàbì muhammed sallallahu alayhi wa wa sallam ń ka ọlọ́run ọba sí wa létí ó sì ń kọ́ wa ní tìrọ̀ ọlọ́ ó tún kọ́ wa lọ́gbọ́n ó tún àwọn wà àwọn pálapàla nígbà tó sì pé kánábì dé inú àánú tó hàn lọ́mọ sallallahu alayhi wa sallam tó yọ wá kúrò nínú àánú tó kó wa wá sínú mànà tó wá kúrò nínú òkùnkùn tó kó wa wá sínú màlẹ Ọlọ́run kó má dáadáa náà jẹ́ kó má sọ dáadáa dáadáa nínú àwọn àwọn ẹlẹ́yàmẹ̀yà àtọ̀rọ̀ tí wọ́n máa sọ ilé lórí wa pé ká sọ́ra fún àwọn ẹlẹ́yàmẹ̀yà wọ́n máa sábà tọ́ka sí ìpìlẹ̀ tiwọn. wọ́n máa sábà tọ́ka sípìlẹ̀ wọn wọ́n ní adá wọn baba ńlá wa mà àmọ́ wọn torúkọ toríkì wọn mọ̀ mọ́ bẹ́ẹ̀ títí dórí bàá mi àgbà kẹẹ̀dọ́gbọ̀n ẹ̀rí àwọn ẹlẹ́yàmẹ̀yà ló máa ń ṣe bẹ́ẹ̀ ó lè sọ wípé ṣé wọ́n morúkọ àwọn bàbá àti bàbá bàbá rẹ̀ títí dórí ẹlẹ́karùn-ún ẹlẹ́yàmẹ̀yà ló máa ń ṣe irú ìbéèrè báyìí yọ máa sọ fún ọ pé òun máa àwọn baba ńlá tòun títí dé ọgọ́rùn márùn ọdún sẹ́yìn omi èkó ma àwọn orúkọ àwọn baba ńlá tó títí di ẹgbẹ̀rún ọdún sẹ́yìn irọ́ lásán báwo ló ṣe wá dá àwọn orúkọ mọ̀ nígbà tẹ́yìn mọ̀ pé àwọn olùkọ̀tàn níta sọ ni pé kò sí ìdílé kan tí wọ́n mọ̀ nípa orúkọ àwọn baba àti baba ńlá àti baba baba baba wọn àyàfi tànàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọ́n sì má tiẹ̀ náà títí dórí Adnan ni títí dórí Adnan Adnan títí dórí anabi Ismail alayhi salam ìyapa tún wà ìyapa tún wà lùkàtọ́ á pè wọ àwọn ta lọ́kọ̀ tàwọn baba ńlá rẹ̀ náà tó fi ma àwọn baba rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn mà jìnnà pọ̀ táwọn fi há gbogbo ẹ̀ tí wọ́n fi pọ̀ sí ọ la tó irọ́ lásán kátì ẹ̀ wá kátì ẹ̀ wá pé gbogbo orúkọ àwọn baba ńlá yìí náà lọ́ọ́ dá mà gbogbo wọn lọ́ọ́ mà dáadáa eléyìí wá dàbí alukurani tó há sórí eléyìí dàbí sunna anabi sallallahu alayhi wa sallam tó gbọ́ yé ìranù lásán tẹ́mání kọ́ ka suratul Fatiha àmbẹ́ kò ní màá kà ó sì lóun há orúkọ àwọn baba ńlá òun títí dórí baba ńlá kẹ̀ẹ́dọ́gbọ̀n so orúkọ àwọn baba ńlá tó wá há yẹn kí wọ́n á rẹ̀ èyí ó dàbí alukurani èyí ó dàbí sunna ọmọ wa ṣe fáàrí kó ọmọ àwọn bàbá mi ni tani bàbá rẹ bàbá òjú bàbá lọ irọ́ lásán ṣé màmá àti màmá ló bí èmi mo rò pé yé wa àbí bàbá àti bàbá ló bí wọ kálukú náà ló ní bàbá tiẹ̀ torí àwọn sọ pé idha iftakharta bi aba'in lahum sharafu qulna sadaqta walakin bi'sa ma waladu wọn ní jẹ́ bá ń fa àwọn bàbá yín àwọn baba ńlá tí wọ́n nípò tí wọ́n lórúkọ tí wọ́n lóríkì tẹ́ẹ̀ máa ń fi wọ́n ṣe fáàrí àwa lọ́mọ kínní àwa lọ́mọ kínní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ṣe ròyìn àwọn baba yín náà ni wọ́n rí àmọ́ ọmọ bú játijàti lẹ́yìn yìí torí pé kí lẹ́yìn já torí pé tẹ́yìn bá já nǹkan ẹ̀ bá ti máa sọ pé àwọn baba wa torí àwọn baba yín lẹ́yìn tẹ́ fi jẹ́ èèyàn gbogbo àwọn èèyàn láyé tó fẹ́ jẹ́ èèyàn gidi tí wọ́n ni wọ́n ṣe yẹsẹ pé ti bàbá rẹ lọ́wọ́ àtẹ́bàtì tó tún gbọ́ bẹ́ẹ̀ láṣẹ wàá gbìyànjú láti wo kí ni achievement tiẹ̀ tó lè rí ṣe láyé yìí bàbá rẹ ti rí tiẹ̀ ó ti lọ ìwọ ńkọ́ who are you by the way torí ẹsẹ̀ nìkan máa ní tani máa bá tiẹ̀ ọ sọ pé nítorí ẹ̀kẹ́ béèrè ni pé tani mí tani mí torí pé tani mí ńlọ́jà tani Baba mi Baba ti lọ bàbá ń bẹ ẹ jẹ́ wọn sáyé tiwọn. sọ eléyìí túmọ̀ sí pé nínú sẹ́sí àwọn ẹlẹ́yàmẹ̀yà nìyẹn wọ́n máa ka àwọn bàbá ńlá wọn wọ́n máa ka tí bàbá wọn ṣe wọ́n pìtà títí títí à báà mi karùn ntí bàbá mi ṣe láyé à gudugudu méje ni yàyà mẹ́fà ewo ni wọ́n rí ṣe gúgúrú méje ẹ̀pà mẹ́fà ni wọ́n ò rí ṣe gan bàbá rẹ̀ ṣe gudugudu ó ṣe yàyà ìwọ ò rí gúgúrú ṣe irọ́ lásán so ẹ̀yàmẹ̀yà ló máa ń bí kẹ́ ẹ máa wòra yín ẹ̀yàmẹ̀yà nígbà míì ló máa ń bí orúkọ àwọn ilé ẹ̀rí tó ní kálukú gbà tí wọ́n bá sọ pé kan ilé yín ni kan ilé kan ilé yín kíní kan àwọn kan àwọn àdàkọ́lé wọn pé àwa nìyẹn àwọn ọ̀pin nù torí pé wọn ṣe rí yóò fi máa wòra rẹ̀ wípé kò sí ẹni tí wọn dáa tó tòun kò sáwọn ẹ̀yà eléyẹn nínú sẹsẹ àwọn ẹlẹ́yàmẹ̀yà ni o torí de eléyìí nínú sọ̀rọ̀ sí wọn oníkó wọn sọ pé àwa la níran àwa ènìyàn níran ẹ̀yin ọmọ aláìníran kí ni kí ló dé táwa náà níran àwa jábọ́ láti sánmà ni hmm? àbílẹ̀ ló wù wá wọn láwọn làwọn níran wọ́n lè sọ pé nahnu al-asliyun àwa àwa ni ògidì àwa ni ògidì ọmọ àlù tálàdàmàdì ọmọ àlù tálàdàmàdì ọmọ àlù orí làwọn mú wọlé yìí àbí òyọ ni ok àtẹnitọ́ fẹsẹ̀ wọlú àtẹnitọ́ forí wọlú ìlú wọn ń gbé àbí èsè ìlú wọn gbé ẹmu ẹsẹ̀ tí ó jẹ́ lu ọ lọ wájú irọ́ lásán bastard ńgbà tó mórí wọ̀lú tó rí nǹkan kan ṣe tí ló fi dàgbà sókè kí wọ́n á nì túmọ̀ pé ó mórí wọ̀lú ọ̀nkúrò tó mú di torí de eléyìí inú èdè àwọn ẹlẹ́yàmẹ̀yànu àwa ní kíni kílẹ̀ jámà ẹ̀ kankan. so eléyìí ọ̀nbẹ nínú àwọn àṣẹṣe eléyìí tó ẹ̀ máa rí lọ́dọ̀ àwọn ẹlẹ́yàmẹ̀yà eléyìí tó ẹ̀ ká sọ̀ra fún. tẹ̀ bá wọ̀ àwọn baba ńlá yín tẹ̀ fi ń pera yín ní tẹ̀ jámá ẹ rí i pé orí ní bẹ lọ́rùn tiwa náà ojú ní bẹ lágbárí wọn ahọ́n ní bẹ lẹ́nu wọn àwọn náà àwọ̀ wọn bí àwọ̀ tèèyàn yókù ni kí wọn ni wọn fi dá yàtọ̀ kí ló wọn di bàbàrà aláìmọ̀kan nu wọn wọn náà olówó nu wọn kí á làwọn baba ńlá yín náà fi yàtọ̀ sáwọn èèyàn mi kò sí nǹkan fi yàtọ̀ sí wọn ẹni tó jẹ́ káfíìrì nínú wọn kí láà pè káfíìrì mushrik nínú àwọn baba ńlá rẹ̀ kí láà pè mushrik sókè wọn ni. bákan náà apá kan nínú àwọn ẹlẹ́yàmẹ̀yà wọ́n máa wúra àwọn tí wọ́n bá wà nílùú wípé àwa à àwa àwa àwa ògidì ọmọ ìlú agbọ́dọ̀ ṣiṣẹ́ agbọ́dọ̀ ṣiṣẹ́ agbẹ́gi ọmọ ìlú ọgbọ́dọ̀ ṣiṣẹ́ agbẹ́gi ókèé. Okay ọmọ ìlú ọ̀gbọ́dọ̀ ṣiṣẹ́ agbẹ́gi àwọn àjòjì ọ̀wọ́ awọ̀lù àwọn máa ṣiṣẹ́ agbẹ́gi gbogbo owó tí wọ́n rí nídìí igi gbígbẹ́ làwọn kò lọ. wọ́n lè ní ọmọ ìlú ọ̀gbọ́dọ̀ ṣiṣẹ́ alápatà àjòjì ní ṣiṣẹ́ alápatà ọ̀fẹ́ pábùkù bá dilé wa o òṣìṣẹ́ alápatà tó fẹ́ lọ́ọ́ máa ṣe àbùkù ní o àbùkù lọ́wọ́ wa mẹ́ inú ọ̀rọ̀ àwọn ẹlẹ́yàmẹ̀yà wọ́n lè ní à ògidì ọmọ ìlú ọ̀gbọ́dọ̀ ṣiṣẹ́ awakọ̀ iṣẹ́ awakọ̀ Ah, iṣẹ́ àwọn àjòjì ni ó ọmọ ìlú ọ̀gbọ́dọ̀ ṣiṣẹ́ awakọ̀ nígbà tó ọmọ ìlú sì ń gbálẹ̀ títì tọmọ ìlú ń kó pọ̀tọ̀pọ̀tọ̀ nínú gọ́tà àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ àmọ́ kò gbọ́dọ̀ ṣiṣẹ́ awakọ̀ kò gbọ́dọ̀ ṣiṣẹ́ alápàtà irọ́ bákan náà bàbá wo wò nígbà tí ṣaitan rajim tó dá ẹ̀yàmẹ̀yà sílẹ̀ ọ̀kan nínú àwọn òun náà làwọn yahood àwọn yahood àwọn tẹ́wọ́ gba ẹ̀yàmẹ̀yà yìí wọ́n tẹ́wọ́ gba lójú méjèèjì wọ́n tẹ́wọ́ gba lọ́wọ́ méjèèjì débi kí wọ́n wúra wọn pàwọn lè yàn gbogbo èèyàn yòókù hayawanat wọ́n lè ràn kó làwọn èèyàn yòókù àbí kó tiẹ̀ jẹ́ kọ́lọ̀ ń dá wa àwọn èèyàn yòókù torí ká lè máa ṣiṣẹ́ sí àwọn ni bẹ́ẹ̀ làwọn yahood ń wúra wọn torí àwọn sọ pé lan tamassana an-naru illa ayyaman ma'dudat wọ́n ní iná ò ní ju àwọn kátìẹ̀ pé iná ò ju àwọn kò lè jújọ́ díẹ̀ péréte lọ sẹ́yìn máa ń tí wọ́n gbà lérò ẹ̀yàmẹ̀yà tó tó sí ìtumọ̀ rẹ̀ ni pé ìyàtọ̀ sẹ́yìn yòókù tẹ̀ jẹ́ Yahudi inú nálẹ́wà láíláí ṣùgbọ́n àwòrán tó bá tiẹ̀ jẹ́ pé kátìẹ̀ pé á padà jó nánà iná padà jó àwọn ìjọ díẹ̀ and eh, àwọn ọjọ́ yẹn ó ní nọ́mbà o iye ọjọ́ tá a fi sin ògèdèǹgbé màálù ńgbà Musa lọ bọ́lọ̀ ń sọ̀rọ̀ fi sin ògèdègbè màálù ogójì ọjọ́ náà ni tábà ti lo forty days sínú ná then we are free bẹ́ẹ̀ làwọn Yahudi ń rò ẹ̀yàmẹ̀yà tó tó sí ẹ̀yàmẹ̀yà tó tó kò sí àbẹ́yìn yòókù ẹgbà yẹn ni pé nùnà lẹ́yìn ọmọ abẹ láéláé ẹ̀yin ò jáde kúrò nínú náà náà lọ́lọ́wọ́ bá wa ló ṣe ń dá wọn lóyún pé gbàtọ́ sọ pé lan tamassana an-naru illa ayyaman ma'duda. قل أتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده أم تقولون على الله ما لا تعلمون ṣé ọlọ́run ti bá yín ládéhùn bẹ́ẹ̀ ni tó bá yẹ pé ọlọ́run bá yín ládéhùn bẹ́ẹ̀ ọlọ́run yìí àdéhùn àbí ń tẹ́ ẹ̀ mà nípa rẹ̀ lẹ́ ń sọ nípa ọlọ́run ń tẹ́ ẹ̀ mà nípa rẹ̀ lẹ́ ń sọ nípa ọlọ́run tó eléyìí túmọ̀ sí pé ọlọ́run ọba wọn ládéhùn kan ipe iye ìjọ kan péréte ni wọ́n ṣe nínú náà yàtọ̀ sí ìjọ kan kò sí síbi tọ́lọ́wọ́n bá ti bá wọn sàdéhùn rú rẹ̀ ọlọ́wọ́n bá ti fi yé wọn pé èèyàn yàtọ̀ sí èèyàn ìdájọ́ tó mú yahudi ló mú ẹlòmíì tí èsè yahudi èyí tó mú ẹlòmíì tí èsè yahudi ni ó mú yahudi náà kò sí ìyàtọ̀ torí gbogbo ẹrú ọlọ́run la jẹ náà lọ́lọ́wọ́n bá wa lóbi sọ pé báyìí man kasaba sayyi'atan wa ahatat bihi khati'atuhu fa ulaika ashabun nari hum fiha khalidun walladhina amanu wa amilu salihat ulaika ashabul jannati hum fiha khalidun ọlọ́run fi general principle lélẹ̀ wípé gbogbo ẹnikẹ́ni tó bá yẹ pé wàá bu ló ń wù iṣẹ́ ẹbí ló ń ṣe tó sì jẹ́ pé gbogbo aburú rẹ̀ ó yípo rẹ̀ ó pọ̀ ju dáadáa rẹ̀ lọ ọlọ́run láwọn eléyìí lọ́ọ́ máa ná kò bá jẹ́ Yahudi kò bá má jẹ́ Yahudi inú rẹ̀ wọ́n mọ̀ bẹ́ẹ̀ láéláé àwọn tó bá sì gbọ́ lọ́wọ́ bá gbọ́ táwọn hùwà rí tó ń ṣiṣẹ́ rí àwọn eléyìí lọ́mọ àlìjẹ́nà inú àlìjẹ́nà làwọn ọmọ ọbẹ̀ láéláé kò sí ntọ́kọ náà ọba jẹ́ yahudi ọba má jẹ́ yahudi tó bá kú ní mùsùlùmí tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ kú fa anta fil jannati mukhalladan fiha inú rẹ̀ lọ́mọ ọbẹ̀ láéláé tó bá sì jẹ́ pé káfìrí lọ́ba kú ọba jẹ́ yahudi ọba má jẹ́ yahudi tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó kú bẹ́ẹ̀ fa anta fin nar khalidan inú rẹ̀ ni wọn náà ọmọ ọbẹ̀ láéláé nínú náà kọ́ lọ́n eléyìí òfin hàn pé ẹ̀yàmẹ̀yà ọ̀ráyè nínú òfin ọlọ́wọ́n bá wa kò sí àyè fún ẹ̀yàmẹ̀yà nínú òfin ọlọ́wọ́n bá wa gbogbo apáta lọ́dọ̀ ọlọ́run asekínì àdọ́gba. tọ́ àwọn Yahudi wọ́n tún wó sunsun ní báyìí àtàwọn àti Nasara wọ́n wó sunsun ẹ̀yàmẹ̀yà tó tì wọ́n lọ sí di pípera wọn lọ́mọ ọlọ́run wọ́n pera wọn lọ́mọ ọlọ́run nahnu abna'u Allahi wa ahibba'u yahudi àti nasara wọ́n ní àwa lọ́mọ Ọlọ́run àwa làyànfẹ́ rẹ̀ àwa lọ́mọ Ọlọ́run àwa làyànfẹ́ rẹ̀ òkè tẹ̀yin bá jọmọ Ọlọ́run tẹsí jáyànfẹ́ rẹ̀ gẹ́sẹ̀ kí wọ́n jọ wí papọ̀ péjọ ìpàdé jọ pa wọ́n pọ̀ rárá o ọ̀tá ara wọn náà làwọn náà o sọ̀sùnmọ́ tó ṣẹlẹ̀ ni pé yahudi àwọn ọlọ́mọ ọlọ́run làwọn àyànfẹ́ rẹ̀ nasara lágbọ̀n ọ̀dọ́ tiwọn náà àwọn pé irọ́ ni àwọn ọlọ́mọ ọlọ́run àwọn làyànfẹ́ rẹ̀ tó bá pẹ́ yín ẹ̀yin jọ mọ ọlọ́run ẹ̀yin jáyàn fi ọlọ́run kí wọ́n làwọn èèyàn yòókù jẹ́ àwọn ọ̀tọ̀ ọlọ́run àwọn tí yọ jẹ torí ẹ̀ làwọn ṣe ń wora wọn páwọn làwọn gbádùn àwọn ń wora wọn páwọn làwọn wà lìjẹ́nà yàtọ̀ sáwọn èèyàn yòókù torí ẹ̀ wa qalatil yahudu wan nasara nahnu abna'ullahi wa ahibba'uhu قل فلما يعذبكم بذنوبكم بل أنتم بشر ممن خلق يغفر لمن يشاء ويعذب من يشاء ولله ملك السماوات والأرض وما بينهما وإليه المصير الله الله ويهود نصارى قالوا كون لا يتي قولوا الله مالون لا يفي الله أبي وليري كيلو دي تولون في وان في يسيني جيني ìyẹn àlè jọmọ Ọlọ́run kó sì sẹkọ lọrun tó máa fìyà jẹ olùkọ́ ẹrí ibi tọ́lọ̀ ti yọ sí wọn ẹ pèrè ayé láyàn fi ọlọ èyí ti rí tíyà tọ́lọ̀ wọn fi fi yà jẹ àwọn ọmọ rẹ̀ bóòlù ọlọ́run fi yà á jẹ ẹgbẹ́ Yahudi yìí náà ń bẹ nu yín àwọn tọ́lọ̀ sọ dẹlẹ́dẹ̀ bóòlù ọlọ́run ṣe sọ àwọn ọmọ rẹ̀ dẹlẹ́dẹ̀ ẹbí ń bẹ nu ọ̀daràn yín àwọn tọ́lọ̀ sọ dọ̀bọ bóòlù ọlọ́run sì sọ àwọn ọmọ rẹ̀ dọ̀bọ. bákan náà àwọn Nasara kí ló ní tọ́lọ̀ ń fi ẹ̀ṣẹ̀ wọn jẹ wọn etí ó sì jẹ wọ́n jọ gbẹ̀ndẹ̀ alkiyama àtàwọn àti yahudi wọ́n sá múra sí kún kú lórí ẹ̀ wọ́n mọ̀ pé akabaru ìyà tó le jù ní tó ga jù ọlọ́ni ìrọ̀lẹ́ ń pa ọ́ èèyàn lásán nìyí gẹ́gẹ́ bí àwọn èèyàn yòókù tó lọ ń dá ẹ má gbéra ẹ̀ gẹ̀ẹ́sì ányá o rẹ̀ lómi owó sùsùn ní sọ́ọ̀sì rẹ̀ yóò mọ̀ pariwo wípé àwọn kì í ṣe ẹrú ọlọ́run ọmọ ọlọ́run làwọn torí ẹ̀dẹ̀ lẹ́rú máa ń sùn ọmọ ló máa ń sùn yàrá ẹ̀ ẹ̀ gbọ́dọ̀ ìgbédè la àwọn sì ń bá sọ òun ní ronú wọn ń retí ìgbà tí ó da wákàtí wọn gbé ni sẹ́yìn lẹ wá yín nígbà tẹ ìṣẹrù Ọlọ́run ẹ̀yin lẹ dára yín àbí nǹkan kan ń bẹ tọjá pé ẹ̀yin lẹ ṣẹ̀dá rẹ̀ lábẹ́ sánmà sí Islam ẹ̀sìn gbogbo àgbáńlá yìí ni o ẹ̀sìn gbogbo àgbáńlá yìí láti ìjọ tó ti bẹ̀rẹ̀ ló ti hàn. tí gbogbo onílàákà ìpè ẹ̀sìn eléyìí kìí ṣẹ̀sìn àwọn ẹ̀yà kan yàtọ̀ sẹ́yà kan kìí ṣẹ̀sìn ìran kan yàtọ̀ sí ìran kan kìí ṣẹ̀sìn ìlú kan yàtọ̀ sí ìlú kan kìí ṣẹ̀sìn èdè kan yàtọ̀ sí èdè kan alihamudulilayi ala ni'matil islam ìdẹ̀ra tó lọ́n ṣe fáwa yìí kò ṣe fáwọn míì síwájú wa ìwọ náà wò ó hajj lọ́sẹ̀sẹ̀ tán yìí kò sí ẹ̀yà kò sí ìran kò sédè kò sílùú tí ò ní delegate nínú àwọn tó lọ sí hajj walhamdulillahi rabbil alamin. àwọn délégéètì yìí wọ́n wọ mẹ́kà pẹ̀lú gbogbo ìfọ̀kànbalẹ̀ gbogbo ìgbàgbọ́ òdodo àti ìfọ̀kànbalẹ̀ ilé ọmọ abẹ pẹ̀lú wọn nígbà tí wọ́n wọ mẹ́kà kò sẹ́nìkan tí wọ́n máa ṣe èméjì pé tó àkókò mà bójú ọ̀nà láwa bá a sí lójú ọ̀nà sáwa náà ń bẹ náà tó ń fi ìsìláàmù yìí ránṣẹ́ sí àbá àsínú wọn wàláì kò sẹ́ni tó rò bẹ́ẹ̀ náà ni ìsìnlọ́n tó tẹ̀síwájú ní mẹ́kà as-salawatul khams ọ̀sẹ̀kù ní salawatul khams ní mẹ́kà wọ́n pè pé fún salatul fajr oníkálukú wọn wọ́n máa sọ fúnra wọn láti China wọn ti jáde o wọ́n máa ní sọ́dọ̀ ti pé as-salatu khayrun minan nawm láti China wọ́n máa ń pẹ́ sọ́ọ́tì pé as-salatu khayrun minan nawm ẹnìkan sì jáde láti Burundi kó nàbà níbẹ̀ ń pẹ́ sọ́ọ́tì pé as-salatu khayrun minan nawm la ilaha illallah ìwọ́n tó wọn gbé mẹ́kọ̀ọ́ wa pé kayfa wasala al-islamu ilaykum fi Sin báwo ni islam ṣe dọ́dọ̀ yín ní China wa kayfa wasala al-islamu ilaykum fi Burundi báwo ni islam ṣe dọ́dọ̀ tiyín ní Burundi wà á di pé bí wọ́n ṣe ń ṣe islam bẹ́ẹ̀ làwọn ṣe ń ṣe islam bí wọ́n ti ṣe gbọ́ lọ́wọ́ bá gbọ́ bẹ́ẹ̀ làwọn náà gbọ́ lọ́wọ́ bá gbọ́ kò sẹ́ni tọ́jú àjòjì ní mẹ́kà gbogbo mùsùlùmí tó ríra rẹ̀ mẹ́kà yóò rí pé ìlú islam ló ń ti ríra òun ẹni tó sì tọ́tọ́ yẹ táwọn máa ṣe nílùú àwọn iná ni wọ́n ṣe mẹ́kà ẹ̀rí ti gbogbo mùsùlùmí tó bá ti pèpè fún sọlá tó dóhùr ẹnì kan ò ní béèrè pé wọ́n wọ́n tó ń pè sí ní ìsìn yìí ó bí wọ́n ti ṣèkan lẹ́ẹ̀kan àwọn ni sọlá tó dóhùr ni ok ok àwọn náà tún máa pera wọn wípé hajj sọlá tó dóhùr tó bá tó pé sọlá tó lọ asùn kálù máa hajj sọlá tó lọ asùn la ilaha illallah láì bìlà pẹ̀lú àwọ̀ láì bìlà pẹ̀lú èdè láì bìlà pẹ̀lú ìlú gbogbo mùsùlùmí pátá èdè kan náà la máa sọ lórí sọlá allahu akbar allahu akbar sami allahu liman hamida gbogbo apáta kálukú ọmọ sọkò rabbana walakal hamd la ilaha illallah ìdẹ̀ra tó lọ́n ṣe fáwa yìí ó yẹ ká lórí ẹ̀ látijọ́ tí islam ti bẹ̀rẹ̀ láti rí àwọn èèyàn lóríṣiríṣi ẹ̀yà ọ̀tọ̀ọ̀tọ̀ èdè ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ti gba islam níwájú anabi muhammad sallallahu alayhi wa sallam arisuhaib arumi tó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ rome láti rome ló ti ń bọ̀ eléyìí jẹ́ aṣojú àgbà fún àwọn european torí ẹ̀ ló ṣe jẹ́ pé european kan gba islam lónìí yìí báyìí kì í ṣe nǹkan bàbàrà torí láti wájú anabi muhammad sallallahu alayhi wa sallam làwọn european ti gba islam àìmọye european ìní islam lónìí ìbá rìn síbikíbi tó bá wù ọ́ nínú àwọn european country wà á rí mùsùlùmí ní ọ̀tún àti lọ́sì ẹ̀sìn islam kì í ṣe ẹ̀sìn àwọn dúdú yàtọ̀ sí funfun àbí funfun yàtọ̀ sí dúdú torí ẹ̀ nígbà tí ẹnìkan nínú àwọn dúdú amẹ́ríkà tó ń kọ́kọ́ gba islam nígbà tí wọ́n fìyà jẹ àwọn dúdú tí wọ́n mú wọn lẹ́rú òun àwọn pé islam ibẹ̀ lọ́nà wà fáwọn torí ẹ̀ ó pe àwọn dúdú ẹgbẹ́ rẹ̀ wá sídìí káwọn náà máa ṣẹ̀sìn islam ike bẹ̀rẹ̀ làwọn ti rómìnira ibẹ̀ làwọn ti rí ntọ́sọ̀nù mọ́ àwọn lọ́wọ́ wọ́n ń ṣe islam yìí báyìí àwọn ọmọ wọn ń pírìtì pé islam is the religion for the blacks